Brasil. ونخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون الله الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى أهله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba adánibọ́ni ọba alágbára ọba ọ̀gá ọba aso ọba tí ò ní bàbá tí ò níyà tí ò níyàwó tí ò lọ́mọ tí ò sì mú ẹnì kankan lọ́mọ ọba tí ń bẹ láì sí ìpìlẹ̀ fún tí bíbẹ̀rẹ̀ ò sì ní ní òpin láéláé kò ní kú pé yóò yọọ máa sẹ̀mí gbére tí òpin òní sí fún ìsẹ̀mí náà bí bẹ̀rẹ̀ òsì sí fún ọba tọ́da gbogbo ẹ̀dá tí ń bọ́ gbogbo ẹ̀dá ọba tí ń pàṣẹ lórí gbogbo ẹ̀dá ọba tí àkóso sánmà àti ilẹ̀ àti gbogbo tí bẹ àti ń láàrin rẹ̀ lọ́wọ́ rẹ̀ fún ọba náà sallallahu alayhi wa sallam kọ́ àti gbogbo àwọn tó ń tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wá títí dijọ́ kẹ́yìn mo kí gbogbo wa ní Islam yìí tí a fi kíra wa mo sì kí a pé a kú oríire pé ọlọ́run kó wa jọ sínú ilé rẹ̀ kan nínú àwọn ilé tó ní lórí ilẹ̀ ayé mọ́ṣáláṣí ilé rẹ̀ ni wa anna al-masajida lillah gẹ́gẹ́ bọ́lá ń sọ suratul jinn pé gbogbo mọ́sásítọ̀ ọlọ́wọ́n bá ní í ṣe àwọn ilé tán tóbi ńláńlá ilé tí ń bẹ lásòrò ọ̀kẹ́ làbújá ilé tí ń bẹ ní olówó kékeré nìbàdàn àwọn ilé tí wọ́n rí bẹ́yẹn lọ ọlọ́run fi wọ́n ti sọ́dọ̀ ara rẹ̀ ṣùgbọ́n àwọn mọ́ṣáláṣí ọlọ́run fi sọ́dọ̀ ẹ̀kọ́ ló ní ẹni tọ́lọ́ ń bá kójọ sínú ilé rẹ̀ tẹ́gbọ́rọ̀ rẹ̀ náà ní wọ́n á jókòó sọ ń kó oríire o adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó kó àjọ sí jókòó táwa ní central mosque ìlú ìbàdàn lọ́jọ́ àbá ní àsìkò tí a wà yìí tọ́lọ́ ní kí àjọ jókòó níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbàdégbà tí federation of alusuna in Nigeria máa ń ṣe tí à ń jókòó ìkan rẹ̀ ní òní látànáwá títí di òní láìpẹ́ tí mi ó tún wáyé ọlọ́run kó gbalẹ́sìn fún wa ọ̀rọ̀ islam òun ló ní kí n wá sọ ọ̀rọ̀ pa nípa alhakim wal mahkumun the ruler and the ruled àwọn tí wọ́n ń pàṣẹ lórí àwọn èèyàn tọ́lọ́n fi sìnkú agbára ipò ọlá àti àwọn tí wọ́n ń pàṣẹ ilé lórí tá ń ṣèjọba lé lórí kí ni ojúṣe àwọn tá ń ṣèjọba kí ni ojúṣe àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí ọ wà nínú ọ̀rọ̀ yìí àsùkútà sí ní òótọ́ nǹkan ní ti ń bẹ lórí àwọn àyàtọ̀ náà kójọ sínú sọ́tò nam fún àníbí Sulaiman alayhi salatu wassalam ó ti jẹ́ ẹ̀kọ́ fún wa wípé ẹni tí ó darí tí ó rí darí yìí ṣe tí ó bọ́ lọ́wọ́ pàdé eré lálùkìyàmà ó nídìí kó láwọn òròyìn kan lára tó lásìkò káwọn òròyìn ẹ wà lára ẹ àwọn òròyìn wọn ti kà nínú àwọn àyàfọ àtàgbọ́nìsìn. àwọn tí wọ́n ń pàṣẹ ilé lórí kí ni tọ́ka àwọn náà díẹ̀ rẹ̀ wà nínú àwọn àyà tí wọ́n ti fà yìí ṣùgbọ́n ẹ yẹ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nínú Islam ẹni tí ó bá wà nípò olórí tí ó jẹ́ olórí tí ó jẹ́ olórí tí ó rà rẹ̀ sí Ọlọ́run tí ó rà tìlẹ́yìn rẹ̀ tí ó rí ìjọba ṣeere tí ó rí ọlọ́run láyé tí ó rí lálùkè yá mọ̀ ìròyìn àkọ́kọ́ tí wà lára ẹ̀ ní alẹ́ ìmánu bìlà wà bímọ amúrúlọ́ tààrà bíhí àlọ́mìnà bíhí ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run ọba tó lára ẹ̀ ga alẹ́ ìmánu èyí tó nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ilẹ̀ ayé lónìí pàápàá jùlọ àwọn tó wà kó leadership àwọn olórí pàápàá jùlọ láwùjọ wa ní nàìjíríà specifically nílẹ̀ yorùbá pàtàkì jùlọ ní tilẹ̀ yorùbá ń bẹ èmi kẹ́ ọmọ yorùbá ọmọ dáyé yọ ọmọ dọ̀dọ̀ yọ ọmọ di géńdé yọ ọmọ di baálélé yọ ọmọ di abilékọ yọ ọmọ di bàbá ọmọ yọ ọmọ di yọ ọdàgbà yóò di gbogbo nǹkan kò ní mọ ọlọ́run tọ́lá rẹ̀ ga pé yóò sìn ìyẹn lọ kankan láwùjọ wa nílẹ̀ yorùbá a máa rí àwọn èèyàn tí wọ́n bí ní mùsùlùmí lórúkọ mùsùlùmí tí wọ́n máa dàgbà lórúkọ islam lórúkọ mùsùlùmí tí wọ́n ò ní gbọ́ ọlọ́run gbọ́ béèlè pé wọ́n ó sẹ́ lọ́hùn béèlè pé wọ́n máa níbi muhammadu sábì ó sì súnà rẹ̀ gbogbo àwọn èèyàn tí ọba sígbàgbọ́ òdodo fún nínú ọlọ́run wọn à lè mọ bá a ṣe kọnu ọlọ́run mọ tá a bá ń ṣe torí wọn àgbàgbọ́ kò ní í sí ìrònú pé ń bọ́ lọ́hùn pàdé nínú tí wọ́n máa ṣe torí téèyàn ọ̀mà tí ó gbà kò rọrùn fún kó ka ọ̀rọ̀ rẹ̀ kàn ẹ máa kọ́ ọ́ lálejò yóò dáná oúnjẹ àlejò mọ́ ní oúnjẹ tó fẹ́ ṣe pété àlejò bá dé kó lè rí nǹkan jẹ ẹni tó bá mọ ọlọ́run kánsẹ́lọ̀ lásán lọ́fẹ́ ṣe ni o chairman local government lọ́fẹ́ ṣe ni o member house of assembly state lọ́fẹ́ ṣe ni o member house of representatives Abuja ni lọ ni o ó fẹ́ di senate member ni o yóò di governor àbí yóò di president tọ́pẹ́ tó mọ ọlọ́run ni tó sì ń sin lọ́run tó gbọ́ lọ́run gbọ́ preparation rẹ̀ fún pé ní tí mo fẹ́ ṣe yìí tí n bá rí ṣe tọ́ mi bá tẹ̀ ẹ́ ṣé ò ní ṣokùnfà ìparun fún mi lọ́dọ̀ ọlọ́run láyé tàbí kíámà yóò ti di mẹ́rù rẹ̀ a ẹni tó mọ ọlọ́run tó gbàgbọ́ tí ń fi ń bá pàdé kún ìrònú ẹ̀ tó bá fẹ́ lọ àyè kan nínú àwọn àyè ipò òṣèlú àbí wọ́n fẹ́ yàn sin a dìbò fún wọ́n fẹ́ fi ṣe commissioner wọ́n fẹ́ yàn ní adviser wọ́n fẹ́ yàn ní minister yóò rò mọ́ wípé ṣé n tó ń fẹ́ gbà yìí àbí n tó ń tọ́ ẹ torí bọ̀ yìí tí ò lè ṣokùnfà ìparun ìparun tayé àti ìparun àlùkìyàmà tí o sọ̀rọ̀ àrẹ yìí púpọ̀ láti ṣàlàyé ìparun tayé ńbẹ́ńbẹ́ ìparun tàbí kìámà ńbẹ́ńbẹ́ tó ń bá tẹ́lẹ̀ sí i tọ́lọ̀ tó ń bá ṣe eré tọ́lọ̀ bá ń bínú sóhun taalẹ náà tọ́lágbára àti gbà ó ń lẹ̀ lọ́wọ́ rẹ̀ tí òfin níjà òníyà kò sí. mọ́mìnì yóò ní yẹlẹ́mì yẹn nìkan kọ́ tọ́lá lórí ipò tọ́lọ́ máa gbé débẹ̀ torí ìgbàgbọ́ rẹ̀ náà ọlọ́ àti pé wọ́n jábọ̀ ọ̀sẹ̀ ń fọlọ́ níjọ́ ọ̀kan ìgbàgbọ́ ẹ̀ ń bẹ nínú accountability al-hisab yawm al-qiyamah ìgbàgbọ́ tó nìyẹn yóò ṣokùnfà yìí pé táwọn ẹgbẹ́ bá ń kówó ní billions billions billions máa ń kó ní nàìjíríà lónìí kọ́dà tí wọ́n ti ya ọ̀hànà owó jíjí nígbà tí wọn ò ní kó àbíkà wọn ó kó o làlùkẹ́ àmà tẹ́tí bá bi trillions wọ́n ti ń jí trillions tọ́ba náwó sí nǹkan tí iṣẹ́ tọ́ rẹ̀ nínú owó tí ń ìjọba ti ń darí yọ ka owó yẹn kó padà pé ọwọ́ yẹn sọ̀rọ̀ ǹjọ́ ọ̀dàjọ́ ní tó fi mú ìtọ́jẹ́ tẹ̀tọ́ òun àti òun àwọn oríkèé ara ọmọ ẹ̀jẹ̀ ẹlẹ́rìí ọwọ́ lórí fi ṣe yóò da ẹ̀tọ́ ìjọba yẹn yóò dalẹ̀ padà ẹ̀yin farakẹ̀jọ kékeré kan iṣẹ́ tí ìgbàgbọ́ òdodo máa ń ṣe nínú ọlọ́run lára àwọn èèyàn tó bá dé ipò agbára muritala rahmat muhammad gọfọrọlọwọ lọwọ dánbà wà rahimahullah ọlọ́ba àforí ẹ̀ṣẹ̀ jìbá akẹ́ muritala rahmat muhammad late and former head of state nigeria ní 1976 ló láyé February nineteen ninety six seventy six àbí February thirteen kọ́ni wọ́n pa owó tó rí lójú ogun Nàìjíríà Biafra ń wọ̀ lójú ogun Biafra owó tí táwọn tó jẹ́ commanders ojú ogun rí tí wọ́n pín láàrin ara wọn tá a bá dé gbòòrò Kánò wọ́n ń pè bìkan ní gídá Muritala ní Kánò lórí ta ni o tẹ́ ẹ̀ bá wọ ìlú Kánò láti Kaduna oríta títí tí tẹ́ ẹ̀ bá bọ ẹsẹ̀sì forí sọ kéèyàn tó yà sọ́nà bí UK àbí tó yà sọ́nà bàtà àbí tó lọ sí Birni straight oríta tó forí sọ báyìí left hand side oríta òun kwankwaso gómìnà Kánò ṣe ṣe bridge síbẹ̀ ní ṣe flyover bridge ńlá àfa àwọn bridge àgbáyanu ọ̀nbẹ́ Kánò báyìí bridge abẹ́yẹfò ní pàápàá abẹ́yẹfò gidi bridge olóko méjì fọkọ̀ tí ń lọ olóko méjì fọkọ̀ tí ń bọ̀ bíríìjì ńlá àfa tí gbogbo ọkọ̀ tó ń bẹ lórí ayé lè rìn lórí ẹ̀ bíríìjì tí wọ́n pẹ́ǹtì ní ọ̀dà white and red tí wọ́n ṣe gílóòbù tí ń dẹkọrétì títì lálẹ́ tẹ́ bàtà tí wọ́n ṣe sí déédéé bí tó kọ́ kọ̀ọ̀kan wà yìí lọ lórí ẹ̀ tẹ́pẹ́ lálẹ́ tẹ́ bàtà ó bẹ̀ báyìí ẹ rò pé wọ́n ṣèyàwó lọ lójú agbo kan ni àgbẹ̀bá tó rí pé bíríìjì rẹ̀ dábẹ́ bí ní ó sì tàn yìnyín lórí ẹ̀ àwọn bíríìjì là ń bẹ dẹ́kánù lọ́wọ́ àti míì tán ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní NNDC quarters níwájú NNDC quarters tans wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí ní flyover mi ní Kano ilé láti bẹ̀rẹ̀ wọ́n sì àjà méje ni seven story building ni múrítàlá lọ́kọ̀ níjọba mítà dórí ìjọba Nàìjíríà ọ̀sẹ̀ tọ́tẹ̀lé ló gbélé òun fún Nàìjíríà kó wo Nàìjíríà ló ń fi kọ́ kì í sówó owó Nàìjíríà mo fi kọ́ ilé kì í sówó oṣù mi ilé náà òdìlé ìjọba padà ìgbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ nínú káàbà pàdé lẹ́sẹ̀ ó gbèjì náà rọ̀ bá kàrà bí ń bèrè sàn tá a jàmọ́ ọ̀sẹ̀ wà fún un ìgbàgbọ́ rẹ̀ nínú pé tọ́ba yẹn béèrè lọ́ọ̀ mọ̀nà ó sì máa ń bíbà ẹni a bá tọpinpin kọ́ ńjọ a bá ti tọpinpin kọ́ ńjọ dájọ́ yóò jẹ ìyá ọlọ́run jọ náà yóò jẹ ní ìyá ni tí a bá béèrè lọ́ọ̀ mi báwo ló ṣe ló kọ́ kíníkíní báyìí tọ́ kọ́ láyé yóò di wàhálà ìjọba ló ní owó ìjọba ni fi ṣe ẹ dárúkọ ẹlòmíì láti ọtí ń ṣèjọba nàìjíríà bọ̀ lórí ọmọ nàìjíríà tó bẹ̀rẹ̀ látàyè Nnamdi Azikiwe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ afa Amadu Bello sábà kàtà fábàlẹ́wà tó fi á lórí àwọn tí ń bẹ lórí pẹ́sẹ́ńsì lọ́wọ́ nàìjíríà lónìí ta ló fowó ìjọba ṣe nǹkan tó dá padà fún ìjọba nù wọn ṣùgbọ́n a rí nínú àwọn tó wọn dárúkọ yìí tí wọn kọ́ ilé tẹ́sí ìjọba òdi ọdún mẹ́fà ò lé lára wọn tàfọ́bàlẹ̀ wà wá ilé alámọ̀ tàfọ́bàlẹ̀ wà gbé ló kú sí ilé alámọ̀ ní ìlú tí jẹ́ tàfọ́bàlẹ̀ wà ní Bauchi state prime minister gbogbo Nàìjíríà ceremonial president ní Nnamdi Azikiwe prime minister ló ní ìjọba tàfọ́bàlẹ̀ wà ṣe ìjọba láti 1966 sí 1966 ilé alámọ̀ ojúlé mẹ́fà nílé rẹ̀ mùsùlùmí ni kì í ṣe kèfèrí ìtọ́jẹ́ wọn ó ní ìkàmọ́bá wọn òun ni pé wọ́n mọ̀ pa wọn ọjà bọ̀ fọlọ́run lálùkẹ́ àmà àwọn tó ṣe premier ní region tí wọ́n ṣe mùsùlùmí tẹ́jẹ́ yorùbá tẹ́jẹ́ ibo ẹ wo ohun tí wọ́n ní láàrin àsìkò ọdún mẹ́fà wọn tí gbogbo arí lónìí tẹ́ ìdórí àwọn tó ń pè ní saint nù wọn àwọn ọmọ ẹbí tán dàbí màlẹ́kà lójú àwọn èèyàn ẹ wo tí wọ́n àkọ́yà tí wọ́n ní dúkìá pẹ̀lú agbára àjọba pẹ̀lú owó ìjọba ní nàìjíríà lónìí ẹ wá wọ ẹtọ́ ẹ̀dì gbogbo ìjọba nàìjíríà tàfà bàníwá fọ́dún mẹ́fà kò ní lé méjì ilé ẹ̀yọkùn sórí alábàdàn kò sí tó jẹ́ olú ẹ̀jú pé ó jẹ́ mùsùlùmí tó gbọ́lọ́ ni gòwá ń kó tó kan mórítàlá láàrin méjì wọn àwọn tó ṣeun kí ni pàfọ́mánsì wọn nǹkan nàìjíríà wo ni wọ́n kó tí wọ́n dá padà torí pé n ti jẹ́ kéèyàn ronú pé n ti mo ní kí n ṣe tèmi ẹlòmíì ló kí n dá padà fáwọn tó ní kò sí lọ́dọ̀ àwọn ni ali imanu billah wal yawmil akhir wal hisabu ìnígbàgbọ́ ní ọlọ́run ìnígbàgbọ́ ní ọjọ́ kẹyìn ìgbà yìí pé ń jábọ̀ ọsẹ mi fọlọ́run wọn ó ṣèṣì ohun tí mo bẹ̀rẹ̀ ayé ṣe kò sí lọ́dọ̀ wọn ni ò jẹ́ wọn lè rí ṣe. lẹ́yìn Muritala sígbà tá a wà nínú rẹ̀ ẹ̀ka àwọn tó ti jẹ́ head of state Nàìjíríà ẹ̀ka àwọn tó ti di president civilian president third republic fourth republic tó pé Nàìjíríà fourth republic wọn wáyé ẹ̀ka àwọn tó ti ṣe president performance ìṣèwò ìdángájáwo ìtúniláwo ìrọ̀rùnwó lọ́ba aráàlú látara wọn ẹ gbé àwọn mùsùlùmí sẹ́gbẹ́ kan ẹ gbé àwọn kèfèrí sẹ́gbẹ́ kejì ẹ wo ìjọba àwọn àkùn ti dáyé sí tọ́jọ́ mẹ́ta èwo lọ́rọ̀rùn nù méjèèjì nù àtúnṣe ìjọba létílé èwo lọ́rọ̀rùn gbogbo ìgbà ni mùsùlùmí ń perform better than ẹni tí kìí ṣe mùsùlùmí bí ìgbàgbọ́ ẹni tó ń ṣèjọba yẹn bá ṣe mọ́ àbí bó bá ṣe tó àtàwọn qualities mi ìtọ́ ẹ̀kọ́ àlá tá a fẹ́ mẹ́nu bá ni ó ṣe perform wonderfully tó bẹ́ẹ̀ ni ó ṣe ní nǹkan ṣe dáadáa tó system wa rotten the system is corrupt and rotten corrupt and rotten kò sí èmi jí mẹ́ system yóò dáa torí pé man made system ni not islamic system man made system ni wọn ò tẹ̀lé quran wọn ò tẹ̀lé sunnah níbi ọ̀sán wọn ò tẹ̀lé fikiru islami all rot all corrupt fine but eh, eh, nǹkan tí ọ̀dà ẹnìkan máa débẹ̀ tí ó tọ́ ẹ̀sìn tó dáa ẹni tí ọ̀dà ẹnìkan máa débẹ̀ tí ó tọ́ ẹ̀sìn tó dáa ẹ̀yẹ kí n má pèjú kékeré kan wá iṣẹ́ àwọn oní yunifọ́ọ̀mù pàápàá jùlọ ṣe ọlọ́pàá ó gbajúmọ̀ pẹ̀lú ntọ́pọ̀lọpọ̀ èèyàn mà fún pé ìbàjẹ́ tọ́pọ̀ mẹ́mẹ́ tẹ́ máa fi yunifọ́ọ̀mù yẹn ṣe ní ìrẹ́ èèyàn jẹ ní ìsàkóso sí yàn ní ìfìyàjẹ láì nídìí ìgbẹ́mí èèyàn gbà mí nítorí owó pọ́ọ́kú tó ń tọ́nu rí fi sàtìfilẹ̀ àtàìmọye nǹkan míì tọ́hún àbí ntọ́pamọ́ ṣùgbọ́n bó ṣe burú tó yìí à ẹ̀ tó DPO station tẹ́pẹ́ tó bá lọ ọdún kan nù station wọn ò lè tiẹ̀ mọ́lé fún twenty four hours lábẹ́ ẹ lè rí ọ̀kadà rẹpẹtẹ nù station tó bá yẹ jì ẹ lè rí àwọn drivers riders ọ̀kadà rẹpẹtẹ tí wọ́n máa gbá yàn nítorí pé kò fàyè gbá kí ni wọ́n ń ṣe bí wọ́n tàdé dúnyà kí ló dé tẹ̀ sí sọ̀kan kí ló dé tẹ̀ sí sọ̀kadà wọn kí ló dé tẹ̀ dídà jẹ́ mọ́ọ̀yàn nítorí pé ìfẹ́ jẹun my friend release all those vehicles release all those motorcycles i don't want to see anything in this compound anymore without taking cover from anybody ìka ti ṣe ló bèrè kọjá rí ògbèrè station ọ̀dọ̀ tiwa lọ́nà olùlọ́yọ̀ ọmọ haúsá kan ti dp mbẹ wọn ò jẹ́ ọlọ́dún kan àwọn àwọn tí wọ́n ṣẹ́ra bẹ́ẹ̀ gan máa ń ṣépè lójú títì ni yọ ga burúkú sí oníjà rówó. àwọn èèyàn ti di commercial operation perform wonderfully tẹ́pẹ́ iṣẹ́ tẹ̀yẹ́rọ ìpẹ́ ń bá ṣe bọ́yá ni òní wọ́n náà wọ́n sì ṣe tẹ̀yẹ́rọ ìpẹ́ ilé ọmọ àlùjá náà lé lé ńlá yẹn aláàlùkù. individuals afraadu ẹnì kọ̀ọ̀kan o lè sọ ntọ́da di ntí ọmọ da sí o lè sọ ntọ́bàjẹ́ di ntí ọ̀dà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí gbàgbọ́dọ̀ bá ń bẹ nú ẹ̀ tó sì gbà pé wọ́n jábọ̀ fọlọ́run tó wá ṣiṣẹ́ kárakára lórí ẹ̀ wọ́n á máa yí ntí ọ̀dà padà sí ntọ́da kọ̀sáyé tó nǹkan ìmánì jẹ́rú ìwọ̀n àkọ́kọ́ fún ẹni tí ó bá rí nǹkan ṣe tí ó rí ìjọba ṣe tí ó wẹ̀ yẹn tí ò ní di ọ̀daràn wájú ọlọ́run lálùkẹ́ yá mà táwa yóò sì máa fọlé pé kò tó kò láyé yọ kọnu ọlọ́run máa ti ń ṣe ni ẹlẹ́ẹ̀kejì ní àlẹ́ ẹlẹ́mọ̀ tá a fáwa fi bẹ̀rẹ̀ àwọn àyàtàn ké gangan fúnra fún wa lónìí ọ̀rọ̀ anabi dawuda àti anabi suleiman aleyhi masalatu wasalam àwọn àyà tọ́lọ́n sọ̀kalẹ̀ orí wọn ọ̀nà fi bẹ̀rẹ̀ ilmu ni tọ́lọ́n fi bẹ̀rẹ̀ àwọn àyà yẹn ìmọ̀ wọ́n lọ bọ́ ní àdé. dáwúdà tànàbí Suleiman sèré alẹ́ ìmọ̀ sọ̀lá tọ̀sán bàbá àtọ́mọ àmọ̀ wọn lànàbí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run lókè yẹ̀ẹ̀gbẹ́ ayé nígbà ayé wọn àwọn ànàbí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run lókè yẹ̀ẹ̀gbẹ́ ayé tọ́lọ́run bá dá wọn lọ́lá tó fi ẹ́sìnkú agbára wọn jẹ ọba àwọn àfọ onítàn Islam wọn léèyàn mẹ́rin ló sọba lórí gbogbo ilẹ̀ ayé tíjọba rẹ̀ ṣèjọba region kan country kan continent kan non continence ayé ìgbà wọn gbogbo lẹ́tẹ̀ yẹn ń gbé lórí ayé wọn ń bẹ àwọn èèyàn tí ń bẹ láyé gbà ń bẹ lábẹ́ ìjọba wọn ni èèyàn mẹ́rin ni lórí ayé lónìí kò sẹ́ni kankan tí ń ṣèjọba lẹ́ni wẹ́ẹ̀ ń diwọ̀ tí ìjọba pé gbogbo ẹni tí ń bẹ lórí ayé abẹ́ ìjọba rẹ̀ lọ́wọ́ kọ́ńtì kọ̀ọ̀kan ló president yẹ so ń gba ayé gbàtà ń wí èèyàn mẹ́rin jọba lórí ayé tẹ́pẹ́ ìjọba àwọn ìjọba kárí gbogbo ayé ni àrẹ́bí sèmi àlẹ́ ìsànjẹ́ kan mẹ́ bàbá rẹ̀ sí kan mẹ́ ọba bàbá rẹ̀ lóòótọ́ ànábì ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ni àmọ́ òye sọba tọ́ kárí gbogbo ayé ń jọ náà tọ́ mọ lójú tí bàbá lọ kọ́lọ̀ yẹ kí ẹ̀sìn àwọn ọmọ wa náà ju àwa náà lọ ìmọ̀ wọn ọlọ́run jẹ́ ojú tiwa lọ dáadáa wọn ọlọ́run jẹ́ ojú tiwa lọ ọlọ́run jẹ́ wọn ó dínkù lẹ́sẹ̀ ju tàwa lọ kọ́lọ̀ aláhàlọ́ wàlá kọ́ta ilẹ̀ bí àtàlọ́mọdọ́mọ wa ànábì sọ̀rọ̀ ọba tọ́ kárí gbogbo ayé ni tí ọ̀sẹ̀ tí òsì lábẹ́ ìjọba rẹ̀ ìyẹn làwọn àyà tí wọ́n kélé ẹ̀ka ìpè wà lákèésí lọ síbi pé tí ó sì mọ̀ pé àwọn kan tó ń bẹ́ẹ̀ ń bè kan tí ìjọba tó ń wò tí ì dé ìkànnì àwọn ọmọ ogun tó lọ ń kójọ fún ọyẹ ìhúdi húdà òun ló kú ò láàrin àwọn ọmọ ogun tó fò lọ torí ìlú mi kan tí ìjọba ọ̀gá àti òtí ì débẹ̀ tó ìjọba yẹn sì ń bẹ lábẹ́ obìnrin tóbìnrin sì ní ọlá ní ọlà nínú ìlú rẹ̀ tọ́bẹ̀ ẹ̀yẹ ń fojú rí àrẹ́bí sèmá sàfẹ́kù rẹ̀ láàrin ọmọ ogun tí ń bẹ pẹ̀lú ẹ̀ńjọ́ náà àlùjẹ̀nu bẹ́ẹ̀ ní ọmọ ogun yìí àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ wà tọ́yìn àwọn nǹkan abìyẹ ń bẹ́ẹ̀ nú ẹ̀ tẹ̀yẹ wúdú ìdájẹ́ kan bẹ́ẹ̀ òun wá darí dé àní mùsùlùmí ti lélẹ̀ ẹ̀pítọ́ wá òun ọ̀jẹ̀ ní àti òde koko àbí kò ń dúnbù rẹ̀ àfi tó bá rí àwa wíwí ọjà bísò tọ́ni mu bìn tó bá rí àwa wíwí tí ó wọlé lórí pé kí ni mu kú láàrin wọn láì gbàyàn dákó tó lọ ṣùgbọ́n gbàtẹ́ yẹ̀ dé a ó ní mo ti mọ ntọ́ ọ̀mà mo ti rí ntòrí ìlú sábà mo ti ń bọ̀ yìí ìlú sábàyì ntí mo sì fẹ́ sọ́kpa ìlú sábàyì tí mo lọ yìí bí nàbà ń yẹ kẹ́yìn information tó dájú ni o kì í ṣe wrong information ntí mo rí tó dájú ni o ah sori nígbà mo dé ìlú sábàyì ìlú náà obìnrin lọ́ba rẹ̀ wà ó ti àti mo kò lè ṣe gbogbo nǹkan. obìnrin lọ́ba abẹ gbogbo nǹkan ni wọ́n fún àwọn afọ onítàfàṣẹ rẹ wọ́n á ní ntọ́lọ̀ ń fẹ́ fún wà ó ti àtẹ̀mí kú lè ṣe é ní ntọ́lọ̀ ń fẹ́ fún torí ntí òfun ìbẹ̀rọ̀dọ̀ àdébí sùnmọ́ àlẹ́ ìsàlám ṣùgbọ́n yẹyẹ ìtọ́fojú rí kò sí tóbi yóò ní ọba àlú yìí ó ní. lára nǹkan tí mo rí ni wàhálà ha arṣọlá àbẹ́ẹ́mú ọ wá ní ọ̀gá ọlọ́lá kan ó tóbi pọ̀ ntẹ́ yẹn fi ròyìn ẹ̀ orí pé tiẹ̀ tó ń lò gan kò tó ti ọba tí mo rí bó o sì kàǹkà tó yìí n tó ń lò tó tiẹ̀ àmàlẹ́bù tó ń rí ibi tó ti ń bọ̀ yìí ó pé ọba yìí obìnrin balikisi lórúkọ rẹ̀ òun àtàrà àlù oorun náà forí balẹ̀ fún dípò ọlọ́run oorun wọn sì dípò ọlọ́run ẹyẹ nílà káyè pé ẹ ń bá ń sin tọ́lọ̀ ń dá òpè ni afọ́fúngbẹ́mu ni aláìlọ́pọlọ ni ẹyẹ nílà káyè rẹ tọpọ ìyò nílà káyè ẹyẹ mọ̀ ká lè bù ládé kéèyàn máa sin tọ́lọ̀ ń dá káfọ́lọ́ ń dẹ̀ tọ́ dá gbogbo kankan máa sìn ẹyẹ ọ sọ bẹ́ẹ̀ fọ́gà rẹ̀ àlébù tó ń rí lu bọ́ọ̀lù sílẹ̀ lọ́la tó ó rí pé mo sin ọba tó dá wọn ní ń dá ti ṣe òun ni wọ́n ń sìn. wọ́n yóò lọ ha èṣù ló ṣe iṣẹ́ ẹbú wọn tá ń ṣeun ká máa ṣe nǹkan méyàtọ̀ sọ́rọ̀ èṣù ṣe lọ́sọ̀ fún wa èṣù ni òun náà ní í ṣe òòṣà ẹbọ ọ̀ṣun yemọja orò ṣàngó eégún gbígbé òkè ìbàdàn bíbọ àti gbogbo òranù tó lókàkùn ṣe lórí ayé lásìkò tá a wà nù rẹ̀ yìí ló ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ó ṣe ìbàjẹ́ lọ́sọ̀ fáwọn èèyàn lábẹ́ àwọn ìjọba tí mẹ́ta yìí tọ́mọ èèyàn di tí wọ́n mu ẹ̀jẹ̀ rẹ̀ bí gbà tá omi tọ́mọ yẹn di tí wọ́n ṣe ẹran rẹ̀ jẹ inna lillahi wa inna ilaihi raji'un ìyẹn pa ilé burú tó báyìí lójú wa láì tí kò láyé tẹ ọmọ yẹn di tí wọ́n ń kun bígbà wọ́n ń kun ẹran tẹ́sí ń ta pass àrọ́ mọ̀ ẹ̀dẹ́ nìyà ní gbogbo òlu tó lóko àfi tá a ṣe yorùbá tí ì tìbàdàn ti tu tí o ti tu tán wọ́n tún fa gbára di tìbàdàn náà lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ orí ẹ̀ mà níbi ìbàjẹ́ ọwọ́ hàn lẹ́wùdè tí wọ́n ń kókó ọ̀nà kì í sọ́dọ̀ bí ìgbà wọn ò ní pàdé ọlọ́run ẹsẹ̀ pèsè bí ìgbà wọn ò ní kú torí àti dórí ipò torí àti rìtẹ́ ipò tí ń bẹ lọ́wọ́ ẹni kọ́ mọ́ bọ̀ lọ́wọ́ ẹni torí ká lè wà kó agbára láéláé wọ́n sọ mọ èèyàn títà fi ń gún ọ̀sẹ̀ wọ́n sọ mọ èèyàn títà wọ́n ń ṣe jẹ́ àà bẹ́ẹ̀ sì ni tọ́lọ́ ń fọ ìyá ọgbà lọ́wọ́ wọn wọ́n fẹ́ àbí wọn ta ló fọ́lá àlẹ́ ọgbà lọ́wọ́ ẹ̀ gbèrè pé yọ̀ọ́ fẹ́ nìkan lónìí kò ní gbà lọ́wọ́ ẹ̀. E. wọ́n ti sẹ́yìn kúrò lọ́nà tọ́lọ́run fẹ́ wọn àmàlà ìmà ọ pàtàkì pọ̀ fún leaders ìmọ̀ ẹ̀sìn tó kó tó ẹ pé ìpìlẹ̀ rẹ̀ ó ní àtàwáhìd kò sí ti jẹ́ mẹ́sìn tí ó bá ti sí tàwáhìd ìmọ̀ ọlọ́run lọ́kàn lákọ́kọ́ gbogbo ohun ti jẹ́ mẹ́sìn tó ẹ pé ó ní dáwà àwọn ànábì ọlọ́run dáwà tó tàwáhìdíyà ní dáwà àwọn ànábì ọlọ́run aleihimu salatu wassalam tọ́lọ̀ ń sọnù sọ́ọ̀ tọ́kọ rẹ̀ pété ní Qur'an ìmọ̀ ọlọ́run lọ́kàn àwọn ànábì ọlọ́run wá pépè fún un òfin dé ìmọ̀ ọlọ́run lọ́kàn lórí ilẹ̀ ni odidi ọdún bẹ wàrà mi sáyẹn pépè lórí ìmọ̀mọ́ lọ́lọ́ kànìkan kámọ́ dògún pọ̀ mọ́lọ́ ní mẹ́ kánú kàrọ́ra mà kí a kótó lọ sí alisawa mẹ́raj kótó lọ sáwọn kótó gbàrún wa lọ́dún kẹwàá lẹ́yìn títí ń jíṣẹ́ odidi ọdún mẹ́wàá lọ́lọ́run fi ń sọ àwọn àyà kalẹ̀ lórí al-imanu billah wa wahdaniyatihi wa adamu shirki ma Allah ìgbọ́lọ́ ń gbọ́ ìmọ̀láso àìmú nǹkan míì ma ọdún mẹ́wàá làwọn àyà fi ń sọ kalẹ̀ lórí lẹ́yìn ọdún kẹwàá tàbí sàṣẹ ń jíṣẹ́ lóòótọ́ ni pé wá sí sánmà gòkè wá tí wọ́n fún un wákàtí márùn padà sórí ayé ti bu amọ̀tán rẹ̀ nítorí ìbẹ̀rẹ̀ tó kó tó parí sí márùn. dáwọ́ àwọn ànábì ọlọ́run wọ́n rà kọ́dùbà afẹ́fẹ́ kú ni ó mọ̀tí rọ̀ fún la. wàhálà náà bí kò lè ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ tó lánàá ní. sura suratu nahali nu Quran chapter sixteen sura kẹrìndínlógún aya kẹrìndínlógójì verse twenty thirty six. gbogbo òjíṣẹ́ ọlọ́run òun rán òun rán òjíṣẹ́ ọlọ́run sí gbogbo àlè òun mà èyí táwọn òjíṣẹ́ ọlọ́run sì wá jíṣẹ́ rẹ̀ lórí ilẹ̀ ayé ni pé àní ibùdókòlá wọ́n ṣe tàbí púpọ̀ ọ̀gbọ̀n ẹ máa ṣe ọlọ́run nìkan ẹ jìnnà sí gbogbo nǹkan mi ìtàn sẹ̀rẹ̀ yẹn rẹ̀ dáwà tó ta ìdíyà wala kɔrɔ sani nuuha lila kawmi an andiri kawmi kami kɔmi an tiɲɛ wuli adamu naani idawa ta ni bi n'u kɔkɔ se lórí ilẹ̀ o na ni imani ɛsɛ lɔ ni kan ani ibudulaha wa taku wa ateoni aya kɛta suratu nuuhu na Quran ṣe seventy one verse three sisi lɔ yi ni kan naani ìmọ̀ wa ni pilẹ̀ rẹ̀ ìmọ̀ nípa ìjọ kan sọ ọlọ́run ìmọ̀ nípa. pé òun nìkan lọ́tọ́ láti jọ́sẹ̀ fún torí pé òun kò lọ́dá gbogbo ẹ̀dá tí ń dá tọ́jú gbogbo ẹ̀dá tí ń bọ́ gbogbo ẹ̀dá tí ń dárí gbogbo ẹ̀dá tó fi jẹ́ pé èdè kèfèrí ní káwọn kọ́lọ́n tí ń gbà kóso báyìí ọwọ́ tala kóso wà tẹ́lẹ̀ gbà bá wọn tẹ́ ń sọ nu lé fún nǹkan lilayi mulku samawati wal ardi yakhluqu ma yasha òun ló ní gbogbo ọlá sẹ́mi àti ọwọ́ ọ̀nọ́wà inú inú sọ́tù sùrọ̀ láyà wa sùrọ̀ forty two àyà forty nine sùrọ̀ kejìlélógójì àyà kọkànléláàdọ́ta ọlọ́run tọ́lá rẹ̀ ga yìí ẹ fi dẹ́. ọlọ́run tọ́lá rẹ̀ ga inú sọ́tù alẹ́ ìbùrọ̀ súrà kẹta kùránì àyà kẹrìndínlọ́gbọ̀n àyà twenty six oníkùlì làhùnmá máàlíkàlì múlùkì. oní máa tó bá fẹ́ dá ẹ̀ àbí oní yẹ ká tó bá fẹ́. ọwọ́ rẹ nìkan gbogbo dáadáa wà ọwọ́ rẹ nìkan gbogbo oore wà gbogbo tí ń jẹ́ dáadáa yàtọ̀ kẹ́mọ́ ọwọ́ dájájú rí ọlọ́ọ̀bá lórí kápá ni lórí gbogbo nǹkan ọwọ́ tàdàkóso àtẹlẹkẹ ní tó gbà èdè àgbàdo àsọ̀rọ̀ náà èdè àgbàdo ọ gbàdúrà kí ni sẹ́tọ́ lọ́hún ṣe ebe yẹn ọ̀sàdúrà lọ́lọ́run ni màá gbà ẹ̀já gbàdúrà ẹgbẹ́ ah, ẹ bá ti àgbà ẹ̀ nídìí kílẹ̀ tó sẹ́yìn sọ pé kí wọ́n fún yín kankan sẹ́yìn ti gbà fúnra yín kálakàlà tó bá kù ń wí torí pé wọ́n ń wí nínú àwọn ilé ìjọsìn kèfèrí ẹ̀ náà bá sọ déédéé tí alẹ́ ìlímù nínú sọ́tò gbàkọ́rọ̀. sura kejì ni ní sọ́tù Bakọ́rọ̀ aya two hundred and forty nine rẹ̀ aya igba ó lé mọ́kàndínláàdọ́ta verse two hundred and forty nine torí pé a fẹ́ dínkù ní o tá a bá fẹ́ dínkù aya two forty five láti bẹ̀rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àti yíyan ọba lé wọn lórí tẹ́pẹ́ bí àṣẹ rẹ̀ wọ́n ti lo ogun tí wọ́n lọ fèsì Jálútà nígbà tí. ànábì ìwọ̀n àgbà náà àárẹ̀ ìsọ̀látọ̀sá ń sọ fún ọ pé ọlọ́run ti yan tọ́lútà lọ́ba lé ń lórí tọ́lútà lọ́lọ́run yàn kọjá ọba ìlú yín yìí tí ó hẹ́ẹ̀dì yín tí ó rúùlù yín tí ó líìdì lọ́sọ̀gùn tẹ̀fẹ́ jà pẹ̀lú ọ̀tá yìí tọ́lútà lọ́lọ́run yàn ọ̀yà. iná náà tọ́jú bá dáná ta ló dàbẹ̀lì gà pàdù ànáyẹ̀kùn lọ́wọ́ múlùkù alẹ́ iná. wọ́n bí àdébí ń lérè pé ọ̀nà wo ni ó gbàtọ̀ fún tọ́lú láti jọba lé àwọn lórí. wọ́n náà lò àwa la lẹ́tọ̀ọ́ sí ká jẹ ọba ju ẹ̀ńtọ́ lọ yàn fún àyè lọ torí pé àlùmọ̀ ẹ̀kú làlùmọ̀ yahudi àlùmọ̀ pé wọn ò títọ́ pẹ̀lú ọlọ́run wọn èyí sì tẹ̀lébà fún tọ́lọ́run fẹ́ wọn máa ń ṣe òdì kejì tọ́lọ́run ni wọ́n ni ọlọ́run yẹn fún yín pé kó ọba ẹ wá ń béèrè lọ́wọ́ ànábì tọ́lọ́run sọ fún yín tọ́lọ́run sí yín pẹ́ẹ́ni tí wọ́n yẹn lọ́ba rè pé kí lọ́lọ́run sì yẹn léyìn fún wa nígbà táwa ń bẹ́ẹ̀ lẹ̀. wàlám. wàlám yóò dà sáà àwa ní ẹni tọ́lọ́ yàn fáwọn yìí táwa lẹ́tọ̀ọ́ sí ká jọba ju òun lọ tọ́lọ́ wọn á yàn ohun tí ọ̀tọ́ yìí fún wa ẹbí wọn ò fún lówó èkó lówó olówó ní máa jọba ni lójú àwọn báwọn èèyàn ṣe ń ná billions billions láti jẹ olórí ní nàìjíríà táwa náà fojú ara wa rí bẹ́ẹ̀ tí ì ṣe pé ń wí fún wa nínú tẹlifíṣàn níbi táwọn èèyàn ti ń fi dọ́là sí bíráìbù àwọn tí ó yan ẹni tí ó dìbò dollars wọ́n accommodate wọn sínú hotels wọ́n ń fún ẹni tán fẹ́ jẹjẹ wọ́n ń fún ẹni tán fẹ́ mumu wọ́n sì kó thousands of dollars ẹni kọ̀ọ̀kan àwa ni ẹ dìbò fún wọn. tálákà ọlọ́run ṣùgbọ́n tọ́lá nìyẹn dáadáa lẹ́mìí tọ́lọ́ ọmọ ju gbogbo ẹ̀dá lọ ó sì yóò kọ́ fẹ́ lẹ́nu kò ní nǹkan kan tí ọ̀nà ọwọ́ ọlọ́run níjọba wà. ee nígbàgbé gbólóhùn kan láéláé ní àríwá house ní Kaduna nígbàgbé láéláé ní àríwá house ní Kaduna ní two thousand and seven bẹ́ẹ̀ house ní Kaduna àwọn tọrọ ń ta àjọ jókòó jọ́nà bẹ́ẹ̀ bí àwa méje ni mi ti náà bá a nu yàrá kan èmi ni wọ́n lè sọ pé tó ń sọ máa ń sọ pé ó àwọn èèyàn ma sọ pé ó gbogbo àwọn tó ń jalè dákẹ́ dákẹ́ má wí bẹ́ẹ̀ mà báyìí ni ọmọ wí báyìí ni ọmọ wí. ó ní my brothers my brothers do you want me to hide my feelings towards those people don't you know that they are stealing my money and your money don't you know that they are putting us in poverty if Allah says I'm going to be a, a president I'm going to become a president I become a president if Allah says I'm not going to become a president I will not become a president but I will not hide my feelings towards them Buhari of yesterday is Buhari of today ajiri kọ ọlọlá kọ kó má dìde ọmọ bọ lọ́wọ́ ọkùnrin mọ <laughs> ti wí alájí sa òtítọ́ àpọlọ tẹsítọ èmi ló sọ̀rọ̀ mọ afọlẹ nọ́mbà mi ti ná dọ́làs ńgbà Ọlọ́run lóò ni wọn mú àwọn tagba dọ́làs náà máa ń tò fún wàlá lùtà sáàtà nílẹ̀ mẹ́lì àwọn ọmọ israẹli sọfà nàbí wọn gbẹtọ́ lùtà tọ́lọ́ yẹn lọ́balẹ̀ àwọn lórí kò lówó owó kọ́ la fi jọ lórí ìdí ẹ̀ fi jọ lórí ọlọ́run sọ fún àyà yìí ni Quran chapter two verse forty nine gbogbo àdìkà lọ dìímú ìta àfi so lórí kì í sowó èyàn lè máa ná owó níná owó ọ̀pọ̀ nǹkan ní ẹ̀rí lórí pé lágbájá olè ní ọjà kò ní sáfù interest ara lò because kò pọ́sí fọmọ ẹ̀dẹ́ yẹn kò fowó ogun rẹ̀ kò máa ṣe ní bùtùlù kó adé bí owó ọ̀fẹ́ wà kọ́mọ́kò rọ́pò tó náà jáde. ọlọ́run afẹ́sì anabi wọn ni dájájọ́ ọlọ́run sàtọ́ ọlùtàlẹ́sàlẹ̀ lórí láti jọba fún yín wà sáádà o. wọlé jésù ẹnì kan méjì ònù sáádà o bá sọ̀tàn fìlẹ̀ ẹ̀lì wàlẹ̀ jésù mi ìrìmú làkọ́kọ́ tẹ̀yìn ọba tẹ̀kọ́ alágbára tí ó sì rí agbára yẹn lóore yóò ní mà kìí sẹ́mọ̀ English language kìí sẹ́mọ̀ chemistry kìí sẹ́mọ̀ biology kìí sẹ́mọ̀ physics kìí sẹ́mọ̀ mathematics kìí sẹ́mọ̀ accounting kìí sẹ́mọ̀ engineering kìí sẹ́mọ̀ chemical chemical engineering chemical engineering kìí sẹ́mọ̀ sociology kìí sẹ́mọ̀ zoology kì í ṣe lọ ayé lọ bàjẹ́ tá a fi ń gbé igbá orókè fáwọn nǹkan tí ò tó nǹkan èyí tí ò tó one percent ìmọ̀ tí ń bẹ nínú Kùránì tara ìwà kàkó bàbàrà tí wọ́n bá wọn pé lágbájá wọ professor professorship lágbájá professor lágbájá lórí kinní kan yóò àtóbi lójú àwọn èèyàn tó yẹ pé èyí tó sì gba professorship lórí òtò tó ń jẹ bẹ́ẹ̀ ní akọ́dọ̀ rí. wàhálà tó tó ti mẹ́nu akdọ̀ rí ebi branches ni branches ni mọ̀ tí ń bẹ lóde òní ìmọ̀ tí ń lóde òní tí wọ́n bá pa gbogbo ẹ̀ pọ̀ ń bẹ lóde àfẹ́yọkóso àfẹ́yọkóso mọ́ gbogbo ẹ̀ ẹbí ẹ̀yin náà rí àwọn tírà táwọn àbá ọkọ̀ tí àtọ̀ tí wọ́n fi mẹ́sìn dara nínú tírà tí wọ́n fi biology dára nínú tírà tí wọ́n fi mathematics dára nínú tírà tí wọ́n fi accounting dára nínú tírà tírà yọ̀ọ̀kan gbogbo mọ̀nẹ́ wà nù ẹ ẹ sọ ìmọ̀ kẹ́tí mbẹ́ lókè yẹ̀pẹ̀ tán kọ́lé university lórí ayé tí o sì mọ̀ dùn fatawa ibùdó tèmi yá and beyond the tán kọ́lé universities beyond the tán kọ́lé universities tí wọ́n mọ̀ universities wọ́n bẹ̀rẹ̀ mọ̀ dùn fatawa ibùdó tèmi yá nìkan. baba ẹ ṣe sùúrù ọ̀rẹ́ mi pàtàkì tí a tó fa tó ibùdó kọ́yìn tó fa mo fẹ́ sọ nǹkan kan fa ń pa àwọn àfa ẹ má ròyìn pé àwọn doctors àwọn professors nǹkan kan ní wọn nímọ̀ tọ́pọ̀ ìmọ̀ kékeré wọn mà nǹkan kan bẹnu tí a tó fa tó ta ló ma orúkọ tó fa délẹ̀ tó fa Ibn Qayyim al-Jawziyya tí a ti jẹ tó bẹ́ẹ̀ pẹ̀lú tọ́ fa ta ló sọ orúkọ ìdílẹ̀ tó fa tó tó fa tó mọ̀ọ́dúndì bí kíni bí ahkami mọ̀ọ́lúndì tí a tó ṣe nípa ẹ̀bùn ọlọ́run kó fún ni lọ́mọ àtìdájọ́ bá a ṣe é ṣe ọmọ tó fún ni. nínú tíra yìí Ibnu Qayyim sọ láàrin méjì nù fọ́sùlù rẹ̀ ó ní tí ọmọ báyìí wáyé lóṣù bẹ́ẹ̀ jọ gẹ́rẹ́gẹ́ tí wọ́n lóyún ẹ̀ ọlọ́mọ náà nìyí gbogbo dọ́tọ̀ kankan ò tí ì mọ̀ lórí ayé lónìí ti dúró àwọn consultants ọlọ́mọ tó bá di oṣù mẹ́jọ gẹ́gẹ́ tó bá yẹ wáyé lóṣù mẹ́jọ ọlọ́mọ náà kò ní nínú kọ́ dáyé ló kù dáyé tó láàyè kó sí kù ọkọjá ìmọ̀ medical doctors ọkọjá ìmọ̀ ìmọ̀ consultants wọ́n ní kí ló dé ó ti pé tóyún bá ti di oṣù méje ó láwọn kọlọ́kù kan máa ń ṣẹlẹ̀ sí ọmọ nínú oyún abẹ́ sí sàlàyé ẹ lọ́ka tó fàtó mọ̀ọ́dúndì o fúnra ara yín ó sì ń bẹ lórí igbá káàkiri mẹ́rin bóyá lójú five hundred àbí six hundred naira lọ ẹ lọ́ọ́ rà ó láwọn kankan ṣẹlẹ̀ sọmọ tó bí lọ́sọ̀ oṣù méje ó ní kọ́ máa tó yè lọ́wọ́ nǹkan yóò ní forty days ni olùsòrí oyún fi gbọ́dọ̀ lé lóṣù mẹ́jọ bó bá lé ọ̀sẹ̀ kan lóṣù mẹ́jọ tó bá dáyé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run jẹ́ òye sùmọ́tò ẹ wáyé lóṣù mẹ́jọ ni yóò kù ni kò ní yé ó sọ ìdí rẹ̀ tọ́pọ̀ ìmọ̀ yìí wọn ọ̀kọ́ yunifásitì àwọn ibùdó kọ́ yìí ọmọ tí mo jẹ́ yunifásitì ibùdó tẹ́mi ọmọ tí ń jẹ́ yunifásitì bàbá ibùdó bas grand mufti Saudi Arabia òde yunifásitì ṣùgbọ́n gbogbo doctors professors sẹ̀ríà ni wọ́n fọ́ lẹ́nu wájú wọn tí wọ́n mú kálámù bàbá òfèmín wọn ò dé yunifásitì kẹ́kọ̀ọ́ rí ṣùgbọ́n àwọn ẹni tí ó bá di dókítọ̀ nínú sẹ́rí àti fíkì àti òṣòro fíkì ní jamia ní kọ́símù ọ̀dọ̀ wọn ni ó gbà kọ́ yàgò tó lè dìgbà dókítọ̀ lè dìgírì àwọn òsì débẹ̀ rí tó yẹ pé mọ̀nà tọ̀dọ̀ ọlọ́run ni tó yẹ pé gbàtọ́ ọlọ́run máa ń sọ̀rọ̀ ìmọ̀ nínú Kùránì àkọ́kọ́ bí tó di èmi àtẹ̀yìnbọ̀dọ̀ lọ ó ní ilimul kitabi wa sunna ilimul kitabi wa sunna ni o kọ́ mọ ntọ́lọ̀ ń wí ntọ́lọ̀ ń fẹ́ ntí ọ̀fẹ́ ntọ́ faramọ́ ntọ́lódì sí kọ́ mọ súnà ànábì Muhammad sọlá ntá ànábì ń wí ntá ànábì ṣe ntá ṣe lójú ẹ̀tọ́ faramọ́ kọ́ mọ wàzádàhù bá sọ̀tàn fèlè élímì ìmọ̀ ọ̀nà àkọ́kọ́ ọwọ́ àkùntọ́ fẹ́ ṣe ipò wo ló fẹ́ handle torí tó láàsì ni kí n sọ yẹn mọ́ nínú alahakama sotọniya alahakama sotọniya àwọn afa a ló ṣe tí a ti dúró kọkan ẹnì kọkan ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o mawaridi se tiẹ̀ abuju ọla se tiẹ̀ méjèèjì kò sí tí o sinú ẹ alahakama sotọniya ń bẹ lórí ibà ẹ lọ́ra ń bẹ lórí ibà lọ́jà ọjà àtàwọn rẹ ẹ lọ́ra mujaladu ẹyọkan sí ni àfi tá a bá fẹ́ ra sẹ́rù ẹ̀ lóko ló di jùmọ̀ àyàdù mẹ́fà ló di fọ́lùmùsì mẹ́fà wọ́n ní tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe lórí tàmí ìmọ̀wò ni yóò tún lẹ́yìn ìgbà tó ti mọ ọlọ́ àti ntọ́lọ́fẹ́ àti ntọ́lọ́fẹ́ tó ti mọ àdébí muhammadu sá àti ntọ́sọ̀kẹ́ àti àtúntò dámàṣẹ́ ntọ́fẹ́ ṣe ní àdìta mékìlì ọmọ àmà tẹ́pẹ́ ntọ́pẹ́ kò tó fẹ́ bọ́ sí ipò yẹn ó ní dìkọ́ ọmọ kọ̀mándì àwọn ọmọ ogun bẹ́ẹ̀ túlásì kó ní elimu bá a ṣe jagun tí ọba nínú bá a ṣe jagun tó sì di commander of armed forces commander in chief of the armed forces ọwọ́ <laughs> gẹ́gẹ́ òsì gbogbo jà sọ́jà kúrútù aláìlóko yọ gbàǹpà kọ́ni kúrò nù ilé president, palace lọ wa wọn ò fi sẹ̀sìn tí yóò ní òrìkójú ti òun wọ́n fẹ́ darí ìtọ́jẹmọ́rò owó tó dá sí pé little knowledge about economics ectisọ́díà kò ní little knowledge about it àbí kó gbé ipò yẹn fún ẹni tó ní knowledge yẹn tí ọmọ mojú ọba làwọn ẹ apply rẹ sí àwọn nǹkan tó kù torí pé kọsà yóò púpọ̀ láti sọ̀rọ̀ lórí àwọn nǹkan báyìí ìmọ̀ lọ́lọ́run kọ́kọ́ sọ yìí pé lágbájá lẹ́tọ̀ọ́ sí kó di olórí fún yín torí pé a fún ní ìmọ̀ wàlìjísímì ẹlẹ́ẹ̀kejì ni kú wà kú wà tó jàsàdíyà ọlágbára kì í ṣẹni tí wọ́n tara yà tí ó wọlú rẹ̀ kì í sọ̀lẹ̀ ọlágbára nítorí pé ẹni tí ó hẹ́ẹ̀dì ìlú kò gbọ́dọ̀ jọ́lẹ̀ kò sí gbọ́dọ̀ jójó kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ kò sí gbọ́dọ̀ jójó kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ kò sí gbọ́dọ̀ jójó tó bá jẹ́ ọ̀lẹ tí wọ́n fẹ́ kọlu ẹlẹ́rú yọrin wọn kò lẹ́rú kó wọn sá máa pa wọn. tí wọ́n bá ti pa ó ti parí torí ọ̀sẹ̀ ìsára lù <laughs> ẹ tí ọ̀ hẹ́ẹ̀dì lù kó wá tó jẹ sàdéyà gbọ́dọ̀ wà fún agbára tara ọgbọ́dọ̀ ma bẹ fún. ọ̀làdé ìdáhùn máa yá. suratul Qasas tá a fà ké fún àyè twenty eight ẹ tá a kọ́ tó kàn kán ẹ tún filẹ̀ díẹ̀. àwọn ọmọbìnrin méjì tá a nàbí Musa bá pàdé létí odò nílùú Madian àwọn ọmọ ànábì Shuaib alayhi salatu wassalam tí wọ́n dá dúró tata kété kó láàrin àwọn tó kù àwọn náà sì kẹrin wá ní sódò láti wá tọ́jú ẹran wọn láti wẹ̀ wọ́n láti fọ́n lómi mu ṣùgbọ́n tó pa àwọn ọkùnrin ní láyìíká bẹ àwọn obìnrin dá dúró pẹ̀lú àwọn ẹran wọn lẹ́yìn wọ́n da dúró ta kété wọ́n ò ní jí òsì odò àwọn ìwà àṣẹ gbogbo tí wọ́n ṣe táwọn gédé wọ́n gbé nǹkan tí wọ́n fi jí omi lórí wọn gbé wọ́n lọ anabi anabi musa aleyhi salatu wassalam ọ wá ń sọ fún àwọn obìnrin pé a ah, èyí ṣe tẹ ẹ ta kété tẹ ẹ tọ́jú ẹ náà kí ló dé tẹ ẹ dá dúró wà abúná ṣẹ́ẹ́kùn kẹ̀bí obìnrin sẹ́ni tí jàlàǹbá kálábẹ́ ìsìlámù ayé ló dojú lọ́pọ̀ kó sise ìyàwó ṣiṣẹ́ ayé ló dojú lọ́tà àgbà títọ́ pẹ̀lú kọ́kọ́ ṣiṣẹ́ kíyàwó máa bá bẹ́ẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn jẹ́ oríṣe kọ́mọ kó nǹkan wálé obìnrin takété síbi tọkùnrin wà ní ìtìláàtò ọkùnrin àtòbìnrin sílànà tọ́lọ́hún fẹ́ àwọn obìnrin dáhùn pé afẹ́ tọ́jú ẹran wa àmọ́ tí ò já súnmọ́ bí omi làwọn ọkùnrin tí wọ́n ń bẹ́ẹ̀ tán tọ́jú ẹran tiwọn àwa gángan lẹ́tọ̀ọ́ sí ká kẹran wá sódò tá a kẹran wá yìí ní tó sọkò fà tá a fi kẹran wá sódò ó ní pé àbúrò ṣẹ́kùn kẹ̀míyẹ́rún bàbá wa ló ti darúgbó kùjẹkùjẹ tí ò lè wá fún rẹ̀ àìlèjáde bàbá wa máa ń torí ogbó lọ́sàn-án ti dáàrú ti ta ṣe Saudi Arabia ó di fọ́sùn kan nínú ẹ̀ ní Maria Khadija al-Bayt kí ló lè mú omi jáde ní lẹ́tọ̀ ọmọdé sẹ́ńtà ìkànnì ni wà fàtú ọkọ ẹ̀ tí ó sẹ́ni kankan tí ó bọ̀ mọ́ tí ó wà sẹ́ni kankan tí ó bọ̀ mọ́ ló tó kàn bí bẹ́ẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ wà láyé kẹ́ ọmọ jàlámà ṣùgbọ́n ẹ má jẹ́ ìyàlọ́ mi tí ó ti kan eléyìí nǹkan lọ́rọ̀ tá à ń sọ yìí bàbá wa lọ darúgbó tàwa ìwà sódò ànábì Musa lè sàwọn abọ́ síbi irin tí wọ́n gbé lórí odò yìí tí ibùdó arọ́bí alimẹ́ríkì sọ́dọ̀ akámúlù kọ́ra pé ó kéré tán ọkùnrin mẹ́wàá ni ọlọ́wọ́n kan sọ pé ọkùnrin ogójì ni máa ń gbé àríwísí àwọn abọ́bẹ̀ àfọwọ́ òsì gbé ọwọ́ òsì tẹ gbé kúrò lórí omi báyìí tó gbé jù lẹ̀ fún wa ẹ̀kẹ́ náà yẹn wà wọn da ẹran sọ́dọ̀ rẹ̀ ọba bá wọn tọ́jú gbogbo nǹkan fẹ́ẹ́ ṣe lára ẹran nígbà tọ́jú ẹran tó fọwọ́ òsì gbé kí ni wọ́n tó gbé padà sórí odò àwọn obìnrin wa lọ lé à nígbà àwọn dèrè wọn láwọn dèrè mà lọ sọ bàbá wọn lé ànábì sọ ayọ àlẹsà àwọn dèrè mà lónìí nǹkan báyìí lọ ṣẹlẹ̀ nǹkan báyìí lọ ṣẹlẹ̀ wọn sáré fún bàbá wọn ẹ gbọ́dọ̀ bí Ọlọ́run ni ojú ẹsẹ̀ lọ́lọ́run ti gbé mọ́ sórí ẹ̀ka ànábì ọlọ́run bí rẹ làwọn ọmọ rẹ bá pàdé lódò bàbá wọn adéke kanra ọmọ méjèèjì wọn lọ kan lọ pàdé bí musa wà alayhi salam wọn á lọ bá níbi musa mi tó jókòó sí lórí igi tó fọ lẹ́rẹ́ báyìí wọn á lọ bá mẹ́rin bàbá wa ń pè ọ́ ní ẹsẹ̀ ká jẹ́ mọ́sán ọ̀kọ́ ìtàlá náà bàbá wa fẹ́ sẹ̀sán iṣẹ́ tọ́ ọba wa ṣe ń bi omi àti tọ́jú ẹran pípa mi gángan ọ̀rẹ́ sẹ̀sẹ̀ fọ́ ọ ni àmọ̀ wálé ọ ni mọ̀ wálé anabi sọlá aleyhi sọlátù wasalam ọba tẹ̀lé wọn lẹ́yìn bẹ́ẹ̀ ti rìn díẹ̀ báyìí ọwọ́ pátágùn fẹ́ àwọn igbó nkankan kọ́ asọmọbìnrin wọn ìrírí gìgísẹ̀ rẹ̀ lọ́ọ̀kan ọsọmọbìnrin dúró jẹ́ ń bọ́ wájú kí wọ́n tẹ̀lé mi lẹ́yìn wàláhì múmìnì ọ̀yẹ́ ká lọ kó ẹ̀kọ́ ká sì lò jẹ́ ń bọ́ wájú kí wọ́n tẹ̀lé mi lẹ́yìn ẹ̀rọ kan ń bẹnu tafasiru ni o ń bẹnu ibnu arabi àdàkàmù ibnu arabi ń bẹnu tafasiru kurutubi ń bẹnu ọ a máa fi òkò júwe tí n bá yà sọ́wọ́ ọ̀tún sọ òkò síwájú sọ́wọ́ ọ̀tún tẹ́gbọ́n sì ní bá yà sí fòkè díktẹ́tì ọwọ́ sì fún mi tá a fi délé obìnrin wà wájú kọkùnrin wà lẹ́yìn èèyàn máa rí jẹ́ ẹ̀kọ́ wò tí wọ́n délé ẹgbẹ́ obìnrin wà á délé tán ọmọbìnrin wa sọ fún bàbá rẹ pé ilé bàbá mi ọkùnrin mẹ́jọ lọ dádúró sọ́dọ̀ wa kó máa bá wa ṣiṣẹ́ kó máa bọ ọ ṣiṣẹ́ dípò sẹ́tàbà ṣe tọ́pẹ́ iná kára mínísítà jaharuta alikọ̀wé yóò la mi ẹni tó lóore tẹ́ ẹ̀ gbọ́dọ̀ gbà ṣiṣẹ́ tá a lè fún ipò tá a ẹ̀ ń tọ́sẹ̀ pẹ̀lú ipò ọlá ipò agbára ó ní alikọ̀wé yóò ẹni tó lágbára alágbára làmì ọkùnrin aminu ni ọwà trustworthy ẹni ìfọkàtà ni o kí ló yẹ mọ̀ pé ó ní àmánà torí ń tọ́sẹ̀ lẹ́nu jọ́ọ̀nà làwọn afẹ́yẹ sọ fún wa pé inú ròyìn tí o sọ lórí tí o rò rí ṣe tí o rí ṣe tí o ní bábí lọ́rọ̀ pàdé láyé àtàlùkẹ́ àmọ́ ìkànnì ròyìn tí ọ̀rọ̀ rẹ̀ nàlẹ́ àmọ́ náà wa. O la fa Dáúdù sọ lẹ́ẹ̀kan inú sọ́tò ní fifty eight inna Allah ya'murukum an Quran chapter four verse fifty eight láyà wọn. wà á ilá àkàndùn. nǹkan méjì lọ́rọ̀ tí kò sí wáyé kan alákọ̀ọ́kọ́ ni rọ́dùn làmánà ohunkóhun tí ìbá ṣe tẹ ni tẹ́ ẹ̀ ń trọ́sẹ̀ sọ́dọ̀ ẹ̀ ni wọ́n fi pamọ́ sí lọ́dọ̀ ni o wọ́n fi dógò sí alọ́dọ̀ ni o wọ́n fi wá sọ ni o ẹ dá padà fáwọn tó ní gẹ́lẹ́ bó ṣe lọ́dọ̀ yìí lẹ́sìn fún wa ẹ ń bá jẹ pírẹsidẹ́ǹtì kì í ṣe olè la ní ọlọ ọjà kì í ṣowó la ní ọlọ ọkọ kì í ṣe pé èèyàn ni wọ́n máa pa nígbà wọn ń pẹ́ràn ẹ wá dúró èèyàn tẹ́ pa nígbàgà àbí bá gà ni ẹ sọ dáadáa lédi àgùsà gidi Baga ni àbí bàgà ìlú tẹ́tí pààyàn ní bọ́rọ̀ ní state <laughs> ṣéwù bàgà bàgà ṣé n pè dáadáa ẹ pè dáadáa bàgà bàgà ẹ wá dúró ẹ̀mí sí sọnù ẹ wo ẹ̀mí àwọn tó dàbí ẹ̀mí àtẹ̀yìn tó ti pa ní nàìjíríà pé boko haram ni pé yẹn wọkọ̀ lásán ọkọ̀ ń dọ́nà àbújá ọkọ̀ ya sọ̀nà jọ́sì ọ̀nà sọ̀nà bauchi ọ̀nà sọ̀nà pọ́m ọ̀nà sọ̀nà damaturu ọ̀nà sọ̀nà mẹ̀dùgúrí ọ̀nà sọ̀nà yọ́là ìyàwó tèmi wà lára àwọn tí wọn bá pa ní dòta tí máa màlìkì kọ́lẹ́jì máa ń kọ́ lọ chaadi láti lọ ṣe final examination wọn university in chaadi tí wọn àfilẹ́tì mà wọ́n sì kó wọn àwọn sss ló kó wọn bá ń dọ̀rọ̀ fáwọn sójà a àdánwò tá a fojú rí ọjọ́ méje kí wọ́n tó kú fóònù ń kọlu fóònù ni àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ wọn ò jáde wọn pè mọ́ ń gbòdìjọ́ kejì wọn gba gbogbo fóònù lọ́wọ́ wọn inú lọ́sọ̀ bọ̀sì tí wọ́n wọ̀ inú ẹ̀ wọn ni wọ́n máa tọ̀ wọn yàgbẹ́ sí. lọ́wọ́ pé wọ́n jẹ́rẹ́ àwọn jà fa wọ́n ní Boko Haram ni wọ́n ọlọ́run lọ́wọ́ ní ara àwọn èèyàn tó bá dìde àfa ní Kaduna tàbújá tí wọ́n fún wọn ní signal ládàmáwá ní Yola táwọn ẹsẹsẹ gbé láti Yola tó lọ bá wọn ìmọ̀ sí ẹ̀ rìlíìsì wọn ọmọ akẹ́kọ̀ọ́ náà lọ sí ìdánwò yunifásitì ni ẹlẹ́yà tèmi mẹ́mẹ́ làwọn tó fi lọ lọ́dún yìí ni òfin bọ̀ náà ilẹ̀ haúsá ṣáàkì wọ́n gbà lọ wọ́n á sọ ìlú di èèwọ̀ fún wa láti rìn wọ́n á sọ àwọn èèyàn tọgbàtọ́ lọ́hùn tọ́dánùgbọ̀n sì ti ń farùngbọ̀n wọ́n á sọ àwọn obìnrin tí ò ní gbé ìjáàbù lórí wọ́n bá débi wọ́n gbé irọ́ ńlá kalẹ̀ láti wé sẹ́mi mùsùlùmí nàìjíríà wọ́n bá débi pé obìnrin lókùtà lónìí sí ìjábọ̀ wọ́n sì fi ń gbé bọ́ǹbù sọ́dà gbogbo ẹ̀ bá ti rí tọ́wọ́ ìjábá yìí wọ́n mọ fáyà rẹ̀ ni. wọ́n bá débi pé àwọn ti ń ta kárọ̀tì àwọn ti ń ta wọ́tàmẹ́lọ̀n àwọn ni wọ́n ń lò ní ìsìn ìtàn gbé bọ́ọ̀mù torí de eléyìí bàbá tó lọ wọ́tàmẹ́lọ̀n kárọ̀tì eléyìí kó tó sí yé o kado olóró tó dún nítorí àti kóòkùtà bá ọjà mùsùlùmí ní nàìjíríà kan wíkì wa politically kan wíkì wa economically wọ́n sọ àdọ̀ dẹ wọ́n gbowó lọ́wọ́ à lọ́wọ́ wa wọ́n fojú ọlá ojú ọlá ọwọ́ ọlá fi gbà lójú fojú wa gbolẹ̀. ọ̀dà. ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ ṣèdájọ́ ẹsẹjọba alahakimu walima hakumuna nílẹ tọpiki lẹjọ yìí gẹ́gẹ́ fún ẹ the rulers and the ruled ẹsẹjọba pẹ̀lú adilu pẹ̀lú dọ́gba pẹ̀lú just ọlọ́ọ̀ni máa ń fẹ́ tó wá fẹ́ lọ́lá o ọlọ́ọ̀ba lọ́ba tó gbáàyè lórí gbogbo ọlá ní gbogbo ipò ọba onímọ̀ inú ròyìn tí ó wà lára èèyàn tí eré ìjọba ṣe sọ̀sẹ̀ súlẹ̀ òun ni àlámánà wa ẹ máa sọ mọ́ra wọn ni o imanu la fi bẹ̀rẹ̀ o elimu hmm. la sọ tẹ̀lé o hmm. kó wàá tó jasadiya agbára alukuwa la sọ tẹ̀lé àlámánà kò tí ì tán o ṣùgbọ́n olóyè ti nàró pé nam mo sì máa ti jẹ́ nam kí ni ojúṣe mi àtẹ̀yìn àwa tí wọ́n ń ṣèjọba lé lórí tá a bá rí ìjọba tó jẹ́ ní rí a rí president tó dáa a rí àwọn gómìnà tí wọ́n aráàlú tí wọ́n dáa tí wọ́n dórí ìjọba a rí chairman local government tó dáa tí wọ́n fẹ́ràn ìlú tí wọ́n sì fẹ́ràn aráàlú tá a bá rí kí ni responsibility ṣe mi àtẹ̀yìn tápá àwọn èèyàn bú lọ́wọ́ àdó lórí náà nǹkan kí ni ojúṣe wa nínú táwọn àfa tí àwọn àfa onímọ̀ ẹ̀sìn ìsìlámù yìí tí wọ́n máa ń kọ́lẹ̀ lójúṣe aráàlú ẹni tó bá wà ń pò lórí òní àsámọ́ wa àsámọ́ ká gbọ́rọ̀ sọ lórí ẹni lẹ́nu níwọ̀n bá àgbà tí ìṣe ìranù ní bá ń sọ tí ìṣe tí ọ̀dà ní wí ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu àfikájọ́ yìí kejì máa wà tọ́ à ká sì submit fún àṣẹ rẹ̀ ká tẹ̀lé àṣẹ tó bá pa la ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ o ẹ sì pé àyà ti mẹ́nu sọ́tò nìsa Quran chapter four verse fifty nine àyà yẹn ọlọ́run gbé wáyé pé àṣẹ àwọn olórí kì í ṣàṣẹ tó dá dúró táṣẹ yẹn bá bá tọ́lọ́ àti tànẹ́bì mu látẹ̀lé tó bá ti yapa tọ́lọ́ àti tànẹ́bì sàn ní tẹ̀lé pẹ̀lú àyà yẹn ẹ tẹ ọlọ́run ní èyí ó rẹ tẹ̀lé àṣẹ mi ọlọ́run nígbà tó fẹ́ sọ tiẹ̀ ó ní àtẹ̀rọ̀láhà fílù làámúrì mbẹ́mbẹ́ imperative verb mbẹ́mbẹ́ irinṣẹ́ tá a fi pàṣẹ fún yẹn bíbi ti ọlọ́run ẹ tẹ̀lé mi ọlọ́run wà àtẹ̀rọ̀rọ̀sọ̀l ẹ tẹ̀lé àṣẹ òjíṣẹ́ verb yẹn mbẹ́mbẹ́ imperative verb fílù làámúrì yẹn mbẹ́mbẹ́ irinṣẹ́ àṣẹ mbẹ́mbẹ́ sùwọ́gbọ̀ débi húlì làámúrì mi kún kò fi àti òkun torí pé àmúrù wọn láyé sàkílù láyé sàkílù kò lè dá dúró ìsìkìláàlù òsè fún ìdádúró òsè fún àṣẹ tí wọ́n so mọ́ kọ́ba tọ́lọ́ àti sàlùmí ọ̀sán mọ́ni ọlọ́run sì ti ṣàlàyé lára ayé yẹn kì í sáyà mi lè ṣàlàyé ayé yẹn kan oṣù náà lè ṣàlàyé àti àwọn aláṣẹ nínú yín mí kọ́ lásán gan ti yọ ẹ má jẹ́ kẹfẹ́ ìdíkò mẹ́ pé mùsùlùmí ni mí náà sùn náà mí kọ́ torí pé yàyọ alẹ́ dídá amúlò bẹ̀rẹ̀ ayé àkùránì mí kọ́ mí náà mùsùlùmí mí náà mùmìnì ṣùgbọ́n ọlọ́run kọ́ فإن فإن تنازعتم في شيء فردوه إلى الله tí a bá pàṣẹ nǹkan àbí wọ́n wí nǹkan kan tó a yapa tọ́lọ́ àti tàbí ọ̀sálàm tó a dáfa falẹ̀ láàrin wa ká gbọ́ ká tó di fanfa ẹ dá padà sọ́dọ̀ èmi ọlọ́ọ̀bá alikita kitabula alukur'anul karim wa rasul ẹ dá padà sọ́dọ̀ àníbi ọ̀sálàm sunnatu rasulillah ọ̀sálàm ọlọ́run tọ́lọ́ àyíká sọ bẹ́ẹ̀ zálìkà. tọ́pẹ́ tó tọ́lẹ́ bá gbọ́ lọ́ọ̀ ń gbọ́ tẹ̀sígbàjọ́ kẹ́yìn gbọ́ níbi tọ́lá àti tàbí ilẹ̀ dáṣẹ́ ń padà sí. èyí tó lóore ni kẹ́ ẹ padà síbi tọ́lá àti tàbí ọ̀sán ẹ̀ mọ́jà pa rẹ̀ wà á sànù tà àwẹ̀ ìlà ìgbẹ̀yìn rẹ̀ ó sì dáa ìkangun rẹ̀ nìkan ó ní tẹ́ bá ti kọ́ nu ọlọ́ọ̀ma tẹ́ fi tàbí ọ̀sán ń ṣe ìgbẹ̀yìn nǹkan yẹn ọ̀dà ìgbẹ̀yìn ìjọba wọn ọ̀dà yóò mú orí báráàlú yóò mú fúnkan báráàlú yóò mú jẹmu rọrùn báráàlú yóò mú ààbò báráàlú oore ńlá làwọn sọ̀kalẹ̀ báraka látọ̀dọ̀ lọ́wọ́ máa sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé torí pé wọn ló tọ́ lọ́wọ́ máa tí ọba ṣe àyè tí ò sí ń dá wa padà sẹ́yìn àwọn tán ṣe ìjọba kò sí àti ìjọba ìsàmù ní nàìjíríà ṣùgbọ́n àwọn tán ṣe ìjọba tó súnmọ́ ìlànà tí ìsàmù mú wá bọ́ọ̀lù ọ̀hún ṣe ṣe lásìkò wọn táwọn òjò àlùbáríkà ń sọ̀kalẹ̀ tí ilẹ̀ ń hu nǹkan aládùbáríkà jáde faraàlú tí wọ́n jẹ tí wọ́n mu àfa tí kóńgò èlùbọ́ èlùbọ́ tọ́wọ́n jù ní èlùbọ́ lẹ Yorùbá lèlùbọ́ Ẹ̀gbá èlùbọ́ ọ̀kàrẹ́ tó di èlò kọ́ méjì gààrí Ẹ̀gbá ló máa wọ́n jù kọ́ méjì àtààbọ̀ òjò ń rọ̀ ilẹ̀ ń hu nǹkan nǹkan gbóǹta ń sèso gidi gbogbo oúnjẹ wa dínwó ayé mórítàlá ẹran múrítàlá adìẹ múrítàlá eléèlò lára ẹ̀yin tẹ́ ẹ gba múrítàlá ti gbàgbé ni seventy five to seventy six eléèlò lára láìláì dára mọ́ sọ́ra ẹ̀ ẹ̀ mẹ́rin ẹran náírà méjì múrítàlá adìẹ ẹran adìẹ náírà méjì tí gbogbo olé baálé ilé ìyàwó méjì àbí ọmọ méje náírà méjì kéde pé yẹn wọ́n máa ta ẹran wọ́n máa ẹran tí wọ́n ta three hundred fifty naira wọ́n da three thousand lé kì í ṣe bẹ́ẹ̀ scale wey wọ́n two naira ẹ sì máa gbé lọ lé ẹ gbogbo family yóò jẹ tì ẹ dànù ẹ̀ tó lọ́ra mi ọlọ́run jẹ́ kówó dọ́pọ̀ ọlọ́run jẹ́ kí n ta fowó rọ̀ dọ́pọ̀ àlùbáríkà sọ̀kalẹ̀ asamu atọ́a alalimari alimusa asamu atọ́a fi ma haba wakari ha illa idà umira bin maasiya fa idà umira bin maasiya fa la samu awala tọ́a nínú àdìsí sọ yìí muslim taburu yàgbé àròdì ọ̀rẹ́ yẹn jẹ́ fọmọ yẹn tó ajẹ́ mùsùlùmí kọ́ gbọ́rọ̀ sọ lórí ẹni kó sì tẹ̀lé àṣẹ rẹ̀ lórí ntọ́fẹ́ àti tí ọ̀fẹ́ fíìmù àhábà wàkàrí ha nínú ntọ́fẹ́ àti tí ọ̀fẹ́ ilá ìdá omira bìnnú máa ṣèyà àfìgbà tó bá padà ṣe ìyàpọ̀ ọlọ́run fa ìdá omira bìnnú máa ṣèyà fọlá sẹ́mu àlàtọ́ a tó bá padà ṣe ìyàpọ̀ ọlọ́run kò gbọdọ̀ gbọdọ̀ ká pè wọ́n tá a bá fẹ́ pe àwọn tó wà nípò olórí gọ́vnà ni o chairman local government ni o president ni o àfẹ́ pàkíyèsí ẹ̀ sí àṣìṣe tí ń ṣẹlẹ̀ àbíntẹ́ kí wọ́n ṣe tí wọ́n fílẹ̀ tí wọ́n ṣe àwọn àáfàá sọ ọ̀nà tí ẹ̀ máa ń gbé gbà ń bẹ́ẹ̀ nù àwọn tíra ìkànnù tí àtà ti lè rí tọrọ nù jù láyé oníṣẹ́rù yàrá sọ́ni bàbá òfèmí tọrọ nù jù tó pé gbogbo ẹ̀ ní máa ríra báwọn sàn sí pé àwọn tó wà ń pọ̀ olórí báwọn sàbẹ̀ sí pé àwọn tó wà ń pọ̀ olórí báwọn tó tẹ̀lé àwọn sàbẹ̀ sí pé àwọn olórí ìbẹ̀rù àwọn tẹ̀lé táwọn afọ àkọjọ gbà. ṣùgbọ́n bàbá ń ṣàlàyé àwọn àdìsí kan lọ́ọ́ máa gbé wa pé máa ń pọ̀ olórí tọ́lọ́ bá fún yẹn lágbára téèyàn rí fóònù àbí ọlọ́run ṣe ní open door system ní gọ́ọ̀mẹ̀ntì ju wọn wọ́n ṣe ẹ̀kọ́ wọn lè fọ ìkẹ́ni tó afẹ́fọ́n lámànà tẹ̀lé lọ lé presidency kẹ́ ẹ lọ bá president sọ̀rọ̀ mbẹ́ tẹ́ ẹ government lọ government office àbí government house kẹ́ ẹ lọ bá government kẹ́ ẹ wọ́n sì gbà yín àlejò kẹ́ ẹ fẹ́ bá sọ̀rọ̀ lẹ torí ẹ̀ wá kẹ́ ẹ sọ̀n tẹ́sọ̀ kẹ́ ẹ sì jáde ẹ sì má gbowó àlejò. bẹ́ẹ̀ bá ti gbowó lọ́rọ̀ tọ́sọ̀ ti tà má ẹ jẹ́ wọ́n máa mówó wọn etí ló ń fẹ́ ju owó lọ ànàsíhà lábẹ́rẹ̀ pé àmọ̀ fọ́nàsíhà ìkànnù tá a gbọ́dọ̀ báwọn yẹn sọ pàápàá jọ àwọn táwọn sọ̀sẹ̀lú àwọn táwọn fẹ́ sọ̀rọ̀ ìkó gómìnà àwọn táwọn ṣe president inú tí wọ́n jẹ́ aráàlú yìí òun ni báwo lára ló ṣe rí ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́nkọ́ nínú àwọn iléèwé èyí ọgbọ́n wọn kọ́ English language nìkan literature nìkan chemistry nìkan home economics nìkan business business education nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mathematics láì ẹ̀kọ́ ẹ̀kọ́ tí ó gbé ẹ̀mí ró ara nìkan lẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ẹ̀mí ẹ̀mí lọ bara lẹ́ńjì tí ń púl ara ní dírẹ́fà ara ẹfẹ̀ mi lẹ̀kọ̀ mọ́tọ́ yọ ọmọ ara ó ṣiṣẹ́ rọ́nglé ara ò ní ṣiṣẹ́ rẹ ẹ̀kọ́ ẹ̀sìn gbọ́dọ̀ wọnú ilé ẹ̀kọ́ ìjọba àwa mùsùlùmí náà sì cheat ní nàìjíríà lórí ẹ̀ àwa náà kó mẹ́rin àwọn rẹ̀ jẹ́ bible teachers wà láwọn schools kíkan tó rìtáyà rẹ̀ ti ń gbà wọ́n míì arabic teachers wọn ò gbà mọ́ fún tó ti tó ọdún mẹ́wàá lónìí wọ́n yọ arabic kó sabos àti islamic studies ní nda ní kaduna wọ́n yọ kó ònú tó fi lè gba àyàn ṣiṣẹ́ nítorí àti pẹ̀sìn rẹ̀ wọ́n relegate arabic àti islamic studies sẹ́yìn wọ́n fi french rọ́pò rẹ̀ nínú sabos secondary schools wọ́n ń pa àwọn alápàáyé tí ó sòkó bá lùkìá mọ́ ẹ má fẹ́ sọ lórí kọ́ bọ́ọ̀tà kọ́ sọ fún wa ó introduce arabic language ó introduce islamic studies sí gbogbo institutions compulsory fọ́ọ̀mù mùsùlùmí option àfẹnitọ́ tí èyí ṣe mùsùlùmí tọ́ ló ń fẹ́ kọ́kọ́kọ́ bí wọ́n ṣe ń kọ́ tó ló ṣe gba islam tó nígbà wọn ṣe research lórí kurani tó lamẹ́ríkà ní usa britain france làwọn yẹn ń gba islam wọn àtàkì islam ní islam yẹn popular sí ìgbẹ̀yìn tí ọ̀sẹ̀ ní france tẹ́ ń ṣe dandan tẹ́ ṣe ń jò ní orúkọ àwọn ọmọlú france ọmọdé mùsùlùmí ju ẹsẹ̀ ń dàtẹ́lẹ̀ lọ ẹ̀kọ́ islam gbọ́dọ̀ dẹ̀ ẹ̀kọ́ tíjọba ọmọ ẹ̀kọ́ àwọn ọmọ mùsùlùmí láwọn ilé ẹ̀kọ́ ìjọba ìjọba gbọ́dọ̀ adopt àwọn arabic schools ìjọba gbọ́dọ̀ gba ilé ẹ̀kọ́ arabic kí wọ́n sọ di ilé ẹ̀kọ́ tíjọba náwó lé lórí wọ́n máa sọ wá àwọn tíṣà síbẹ̀ wọ́n máa fa àwọn ọmọ nílẹ̀ eh, àwọn ntọ́ yẹn wọ́n fi kẹ́kọ̀ọ́ wọ́n máa gbà wọ́n síṣẹ́. ẹ̀yin ẹ̀yẹ mi kò sáyè níparí mo fẹ́ sọ fún wa pé ìyá wa Aisha radiyallahu anha wọ́n gba àdìsí kan tó ànú Sahih Muslim mo rò pé àdìsí one thousand eight hundred and twenty eight ni àdìsí one thousand eight hundred and twenty eight làdìsí yẹn àníwẹ̀ ọ̀sálàm Aisha radiyallahu anha ó ní sẹ̀mí tó rọ̀ sọ́làm yakulu fi bayti mo gbọ́ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ti ń sọ nínú yàrá mi ni kì í ṣe ta kì í ṣe mọ́sá yàrá mi gan ló ti sọ. Allahumma mamwaliya mamwaliya amron min umuri muslimina tí n bá sigi hadisi quote aw kama kọl alahuma mamwaliya amro muslimin wasakọ alehim fasukuku alehi ẹnikẹ́ni tó bá di olórí lórí àwọn mùsùlùmí àwọn àlùmọ́ mi tó bá ń lé mọ́ wọn ọlọ́run bá ń lé ẹ ń bá dolórí lórí mùsùlùmí tí wọ́n á lé máa mùsùlùmí ọlọ́run bá ń lé mú tọ̀ náà kọ́lọ́ mú sẹ́bẹ̀. wàmọ̀ wàlìyà amúrọ̀ mùsùlùmí farọ́fà kọ̀bí farfù kọ̀bí ẹ ń bá darí àlámọ̀rí àwọn mùsùlùmí tó bá fún wa tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa ọlọ́run bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lú òun náà tí ń já mọ̀ wípé ègún èpè. E tọ́lá tàdàdọ̀ ànábì ọlọ́ àlẹ́ ìsọ̀látọ̀ santa pé njẹ́ n bá tọrọ lọ́lọ́ máa n ṣe ń bẹ lórí ẹ̀ ń bá olórí lẹ́yà lórí tí ń jẹ fara ni ayé di fún wa láti rí gbé yóò lè yóò lè láyé yóò lè lálùkìá kí gbogbo lóun ẹ ń bá jẹ olórí lé alórí tó bá ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wa Ọlọ́run ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ láyé àtàlùkì àmà ni o àdúrà yẹn yọ mú tọ̀hún kí wọ́n ronú ẹ̀ mọ́ torí tọ́lọ́hún Ọlọ́run tọ́lá ẹ̀ga yọ ràn án lọ́wọ́ yọ gbàdúrà wa kò ní í dá wa dára wa kò sì ní dá wa dábùkátà wa Ọlọ́run bá yí nàìjíríà padà sí dáa kó nípa kàlíkítà wa nù rẹ̀ kọ́lá aláhàlọ́ wàlá kọ́tà ilà bìlá

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó sọ wá di òní láàfin ara òní ti ṣe ọjọ́ kẹfà oṣù Shawwal ọdún one thousand four hundred thirty five years lẹ́yìn jíra anabi muhammad sallallahu alayhi wa sallam èyí tó máa ka alápẹ̀lẹ́ ọ̀sìn madinatul munawwara tí ọlọ́run kájọ wà ní ìbàdàn central mosque lọ́jà abaníbàdàn lónìí bíi ti jama'atu tadamun muslimin tí wọ́n ti ń ṣe wáàsí ìtẹ́ máa ń ṣe níparí ọgbọ́n ìtúnu àwẹ̀ àti ti iléyà tá nínú títúnu àwẹ̀ rẹ̀ báyìí láti yọ ọjọ́ kó pọ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tọ́lá ga ní ààyè tó jáyé pàtàkì tó dáa jùlọ nínú ìlú Ìbàdàn tó ṣe mọ́sáàsì gbogbogbò ìlú èyí tí a wà nínú ẹ̀ ọlọ́ọ̀bá tí ọlá ga tí ó fún wa ní ọdún ìtúnu ṣe tí ó sì ọdún tá a ṣe ìmọ̀ṣẹ́ ní òpin ọdún wa lórí ilẹ̀ ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé láyè lálàáfíà ara kọ́lọ́n kó sì gbà ní ẹ̀sìn fún wa torí pé ẹ̀sìn òun lọ́dún nínú Islam kì í ṣe ayẹyẹ ẹ̀sìn ní ọdún nínú Islam kì í ṣe ayẹyẹ ọlọ́run kà ká jẹ ká mu ká dára yá kí mo dùn ó fi sínú ẹ̀ fún o ẹ̀sìn ní o. ààwẹ̀ lágbà ló ṣokùnfà mímọ́ ẹsọ́dún ìtúnú ààwẹ̀ ìtúnú tá a lọ ṣe pa ìdì ìjọsìn ṣe lọ́wọ́ tóbi láàmú abalọ láti lé ńgbà láàmú ṣe ìran láàkì lẹ́yìn ìran ni gbogbo ń tán ṣe ẹ̀sìn ni dájú ẹlú pẹ̀lú nílànà tẹ̀sìn náà tó ni tó yẹ pé jọ̀sìn yóò jẹ́ fọlọ́run á jẹ́ onílànà tẹ̀sìn náà ni tó yẹ pé jọ̀sìn yóò máa jẹ́ fọlọ́run gbogbo ń tà ń ṣe nínú Islam ẹ̀sìn ni ọdún iléyà idul adiha ọdún tí í ṣe ọdún ìjọsìn fọlọ́run ni tọ́lá rẹ̀ ga ní ọjọ́ ọdún kò sí ìjọsìn tẹ́nìkan lè ṣe tó lè lóore tó lè ní ọlá tó ká pa ẹran níjọ ọléyà ẹran pípa ẹ̀ ọlọ́ọ̀lọ́pàá láì mọye àwọn àyànnú kuranu sọ́tul hajj sọ́tul kawthar lọ́lọ́run fi pàṣẹ ká pa ẹran níyà ìjọsìn ní ṣe fọlọ́run ìrún orídì táàkì ìjọsìn ní kótó àti wọ́n ṣe ìjọsìn ní àti gbogbo ohun tí mẹ́la rẹ̀ tó o fi jẹ́ pé gbogbo agbọ́dọ̀ mọ̀ yìí pé kò sí nǹkan kan tá à ń ṣe nínú ẹ̀sìn yìí tí í jẹ́ eré lásán o tí í jẹ́ ìdárayá lásán o bí ìṣe ìjọsìn fún Ọlọ́run ní í ṣe àtùgbà tá a bá tó jáde kúrò nínú tẹsán mọ́ wá tá a ṣe fẹ́ ní wàlẹ̀ yà dùbìlà ọlọ́mọṣọ́ wa dòun fẹ́ nú mọ́jà àwọn òdòun fẹ́ fúnra wa bí o tó rí pé eré lásán olọ̀rọ̀ wọn máa já sí gbogbo ohun tá ń ṣe nínú ẹ̀sìn Islam ìjọsìn fún Ọlọ́run tọ́lá rẹ̀ ga ni tọ́ dá wa tọ́lá àníbí sọ̀rọ̀ ọ̀sọ́lám sí wa tó fi ẹ̀sìn Islam tó fi kẹ́ wa òun la sì ń bẹ̀ pé kọ́lọ̀ ń jẹ́ apẹ́ lórí ìjọsìn fún náà kọjá báyọ̀ náà pàdé lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ síwájú yìí àbọ̀ sínú agbami ọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí nípa ọmọ ẹ̀dẹ́ ẹ̀mí wa ọ̀wọ̀ tí ń bẹ fún àìgbọ́dọ̀ ṣàìdá sí torí pé nǹkan ní ọlọ́run ní í ṣe tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí gbogbo àná ẹ̀sìn mọ̀ pé lásìkò tá a wà yìí lórí ilé ayé ìkànnà nǹkan tó yẹpẹrẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí jùlọ òun ni ká wé àwọn èèyàn dànù. ìpànìyàn ìsokòfà kẹ́mi ó kúrò lára ọmọ ẹ̀dẹ́ nìyàn lọ́nà àbúrò àtàwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn ẹgbẹ́ olóògbòde kan lórí àsìkò tá a wà yìí tó fi yẹ pé kókó ọ̀rọ̀ tani ká sọ̀rọ̀ yìí lórí kókó kan ni tó pàtàkì pọ̀ lásìkò tá a wà yìí tó láti sọ fún èmi àtẹ̀yìn pé ká farabalẹ̀ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ká sì fara balẹ̀ lo lílo ohun tí a bá gbọ́ nínú rẹ̀ ká mọ̀ yìí pé ọ̀wọ̀ ń bẹ fún ẹ̀mí nípìnlẹ̀ gbogbo alamọ̀ yìí pé nǹkan méjì ló kọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn jọ tọba léèyàn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ nìyẹn nǹkan méjì ní bẹ lára wa nǹkan àkọ́kọ́ gangan ní ẹ̀mí fúnra ẹ̀ tẹ́pọ̀ ní ẹ́ńjìn ti ń wọ ara òun lẹ́ńjìn ara tó ń bá ń bẹ nínú ara làyè lèyàn jẹ́ tó o bá tẹ̀lé jáde kó o bẹ yìí ṣàlàyé mo ti dòkú kò ní í wúlò fún rẹ kò sì ní wúlò fẹ́ lómi ẹni ẹ̀mí bá ti jáde kó lára ẹ̀ ó ti dòkú kò lè wúlò fún rẹ kò sì ní wúlò fẹ́ lómi kò lè kírun mọ́ kò lè gba àwẹ̀ mọ́ kò lè yọ zaka mọ́ kò lè ṣe hajj mọ́ kò lè tìlawa àkùrá mọ́ kò lè ṣe ìtìkáàfù mọ́ kò lè ṣe àfikárì mọ́ kò lè ṣàdúrà mọ́ gbogbo nǹkan ló ti dópin fún un tẹ́ẹ̀ má ti lè jáde lọ òkú kankan ò lè débi ẹ̀ má ti dòkú ò lè débi ibi ọ̀bùn mọ́ ni ọ̀ wà ń tiẹ̀ àti tójú ẹ̀ bá ń rí mẹ́rin dáadáa tàyí dáa tó bá ń rí ẹlẹ́ẹ̀kejì òun ni bọ́dì yìí wa skeleton lásán lòun ẹ̀mí ń la fi ń pè bọ́dì táyì bá ti yẹ kó mi ti skeleton ó ti di nǹkan tí ò wúlò àjèrè lásán ni bí igi tí ika ti mu ni tó ti di fùlùfùlù sára tátẹ́gùn làwọn afẹ́ yóò wúlò rẹ̀ ni tẹ́mi bá ń bẹ lára bọ́dì yìí ń ṣiṣẹ́ egun ọmọ ṣiṣẹ́ ẹ̀rọ ọmọ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ọmọ ṣiṣẹ́ omi ara ọmọ ṣiṣẹ́ iṣan ọmọ ṣiṣẹ́ ẹyẹ ọmọ ṣiṣẹ́ àwọn ọmọ ṣiṣẹ́ ojú ọmọ ṣiṣẹ́ etí ọmọ ṣiṣẹ́ gbogbo àwọn oríkèé ọmọ ṣiṣẹ́ tó pẹ́ mi bẹ́ẹ̀ òun ló dẹ̀gẹ́ bíi bọ́dì ọkọ̀ ẹ́ńjìnì ẹ̀mí ti ń bẹ nínú bọ́dì ọkọ̀ lélẹ́yìn tá a bá ti wo sọ ẹ́ńjìn kalẹ̀ lára bọ́dì bó ti kí bọ́dì yẹn fáìn tó bó ti wo sọ́ǹgì tó bọ́dì yẹn ò ní lè mú fìlójú kan náà mà ẹ fi ọkọ̀ sí àpèjúwe rẹ o kò ní lè kó lójú kan náà tá a bá ti yọ ẹ́ńjì kó nù ẹ̀ tá a bá ti yọ ẹ̀mí kó nù ara ara ti di bọ́lọ́ gidi kalẹ̀ kò ní lè adìde fúnra ẹ̀ mọ́ kò ní lè gbápá kò ní lè gbẹ́sẹ̀ mọ́ àti ẹ̀mí àti bọ́dì tó ń kọ́ńpẹ́sì àìmọye nǹkan ti ń bẹ lára ẹ̀ tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú gbogbo ẹ̀ pátá amanatun indillah subhanahu wa ta'ala ni àmọ́ trọ́ọ̀sì ni gbàsípamọ́ ni látọ̀dọ̀ ọlọ́run fún mi àtẹ̀yìn ẹni tó ní yá wa lò ká lò fúngbà díẹ̀ ká padà kó mi ká lò fúngbà díẹ̀ kó padà mọ́ jẹ́ tiwa ká kó mi tá a wà yìí ká lọ bọ ara mọ́lẹ̀ ká dẹ̀ mi padà síbẹ̀ káwọn béèrè òde wọn bí alẹ́ béèrè ká yege ìbéèrè ká máa gbádùn kulẹ̀ látijọ́ náà lọ tí ìdàlùkẹ́ àmọ́ tí ìdíjọ́ tí wọ́n gbé àdìde ká sì sùrù ọṣẹ́ ká jábọ̀ ọṣẹ́ wa gbogbo àwọn tí wọ́n ṣẹlẹ̀ ń jẹ́ ọ̀dájọ́ táwọn afá máa ń kọ sínú àwọn tírà tí wọ́n ń pè ní musamman láti yawmil qiyamah àwọn nǹkan tó kójọ sínú ọjọ́ ìdájọ́ kó ṣẹlẹ̀ lórí wa lẹ́yìn bá a bá dìde nù sáré tá a bá ti rí kọjá àwọn nǹkan yẹn tá táwọn àfa àfa tó ṣe tíra tó ń jẹ́ tòṣìṣìlá kọ́dé sàmìyà nǹkan mẹ́rin alọ́kọ pé yóò ṣẹlẹ̀ ńjọ́ ìdájọ́ àwọn afámi náà máa ń kọrí sísìn nǹkan míì tọ́wọ́ pé gbogbo ẹ̀ ń padà forísọ ogun kankan náà ni táwọn kan bá ti rí kọjá lórí wa tán káwọ àlùjánnà lọ lókun insha Allah tí wọ́n bá jẹ́ kèfèrí kan wọ̀ ọ́nà lókun lẹ́yìn ìgbà náà tá à ń bẹ ọlọ́nkọ́lọ́n sí wa lọ́mọ náà èyí tí mò ń sọ̀rọ̀ lé lórí ni pé ìkíní kejì ti ń bẹ lára wa nǹkan gbàfipamọ́ ìyá ni lóní wọ́n yá wa lóní wọ́n fún wa lóní olówó rẹ̀ gangan òun lẹ́tọ̀ọ́ sí kó gbà kú lọ́dọ̀ wa nígbàkigbà tó wọ́n fẹ́ gbà òun lẹ́tọ̀ọ́ sí kó sì darí wa síbi tí bá ń fẹ́ pẹ̀lú tó yá wa lò ẹ̀ ń bá ní nǹkan lọ́lọ́rọ̀ lọ́làṣẹ lórí nǹkan tó ní. ọlọ́run ló ní nǹkan tá à ń lò yìí ẹni tó ní ìlọ́làṣẹ lórí rẹ̀ gbogbo ẹ̀ ṣe ṣeré ẹ mẹ́sẹ̀ báyìí ẹ má lò báyìí tá a bá lò síbi tí ń fẹ́ yóò kí akáre yóò kí akó oríire a sì dánwò ayege nu a padà bọ̀ sínú míì tí ó ju eléyìí lọ tá a bá lò síbi tí ọ̀fẹ́ a dára wa lẹ́bi ìjọ tó ní nǹkan bá béèrè rẹ̀ padà tó dá wa padà síwájú rẹ̀ wá jábọ̀ bá a lò sí ní ayé wa. èyàn padà sàbámọ̀ náà ni pé n tí wọ́n yá mi lò mi ò lóore kọ́lọ́mọ́jẹ́ kí yọ ṣẹlẹ̀ sínú àtẹ̀yìn torí ẹ̀ ló fi jẹ́ yí pé ẹ̀mí gbogbo alamọ bọ́lọ̀ fi ń sọ̀rọ̀ lórí ẹ̀ nínú alukoranu kẹrin kì í ṣe ntọ́pamọ́ rárá ni ìbẹ̀rẹ̀ sọ́tò nìsa ti ṣe Quran chapter four verse one sura kẹrin àsìkò tí mo ní kéré ìní ṣe ẹjọ́ tọ́pọ̀ mbẹ́rẹ̀ sura kẹrin alukoranu kẹrin àáyà àkọ́kọ́ rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀mí bẹ́ẹ̀ nípa dídá wa látara min nafsin wahidatin wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqullah. dídá wa látara ẹ̀mí ẹ̀yọ kan so tìlúwa náà mọ̀ká ádámù ní sọ̀rọ̀ rẹ̀ aleyhi salam ìyàwó rẹ̀ hawa olóṣọ̀rọ̀ sí kejì pé òun yọ ìyàwó rẹ̀ jáde látara rẹ̀ látara méjèèjì pọ̀pọ̀lọpọ̀ yẹn ti dórí ayé nínú sọ́tù shams wà Shamsi wa dùhàhà sura ti buhama bí ọmọ wúrò ni tí í ṣe sura ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rùn sura ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rùn Quran Quran chapter ninety two. وما سواها ونفس وما سواها òun fi ẹ̀mí inú ti fi ń búra wà sàmsì wà dùhàhà wal qamari idha talaha ọwọ́ adìdí wa nafsin wa ma sawaha. ó bí ẹ̀mí àtọ́ba tó dẹ́ ẹ̀mí yẹn dáa òun fi ẹ̀mí tó ń dá òun fi búra àtọwọ́ ọlọ́ọ̀ba tó ń dẹ́mi yẹn dáa tó fáwọn afọ́nítàfà sí sọ pé máa bẹ̀ máa ní torí pé àlàákìlù ní sọ̀rọ̀ rẹ̀ wà máa sàwáhà ní bẹ́ẹ̀ kìí ṣe máa ní ṣùgbọ́n bí máa ní máa ní ìtumọ̀ máa ló gbé sínú àtẹnitọ́ dáadáa tọ́dẹ̀ ẹ̀mí yẹn dá ọlọ́run fi ẹ̀mí efi ń búra tásìsì efi nǹkan kan búra báyìí ó ti di tààdé wà tẹ̀sírí fún nǹkan náà ìgbé nǹkan yẹn tóbi ìfoni yí àpàlẹ́ òun nìkan yẹn dáhùn nígbà tó tọ́ fún ọlọ́run subhanahu wa ta'ala kó fi ohunkóhun ohun tó dákẹ́ búra tí ọ̀tọ̀ fún ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ni àtàwọn ẹ̀dá míì tí wọ́n máa ń ṣèbúra bíi tèèyàn káfíńkà mí búra ẹ̀tọ́ sọ́lọ́ọ̀ bá tọ́ da gbogbo nǹkan ọ̀tọ̀ fún ọlọ́run kó o fi ntọ́ bá fẹ́ mọ̀ ntọ́ dákẹ́ ebúra tọ́ bá fi nǹkan kan búra ó fi gbé nǹkan yẹn tóbi ó fi fọlá pàlẹ́ àti ìtóbi ni iyì ló fi fọ́n kọ̀tọ́ fún ẹ̀dá kó fi nǹkan ní ìbúra àtọ̀sọ́ba tọ́ dá gbogbo ẹ̀dá láti fi búra man kana halifan faliyahlif billahi olùyàsùmọ̀t ẹ̀ ń bá fẹ́ búra ọlọ́ọ̀ni kì í búra ètò ìbá fífi nǹkan mi ìbúra kọ́ dákẹ́ ẹnu ẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló eléyìí ni ọmọ sọ fún mi àtẹ̀yìn pé ọ̀dọ̀wọ́ wa láti mójútó nǹkan gbàfipamọ́ ọlọ́run tí í ṣe mi ọmọ ẹ̀dẹ́ni àti ń bẹ lọ́dọ̀ wa àwa tí wọ́n fún sọ àwa tí wọ́n fún lò fúngbà díẹ̀ fúngbà díẹ̀ wọ́n fún alò fúngbà díẹ̀ kọ́nà bàbá láǹfààní pọ́lọ́lẹ́mi oògùn láyé tábàlùgbọ́ ọdún láyé ti ṣe two hundred years. ìgbà díẹ̀ náà la lò nínú bàtà á lò gẹ̀bí èèyàn tí ẹ̀ bá lo ìgbà ọdún láyé àsìkò tá a wà yìí ẹ̀mí ẹ̀ gàn pọ̀ ìgbà ọdún sani kaba kó láyé tá wà nù rẹ̀ yìí o àwọn ẹlẹgbẹ̀rún ọdún ọlọ́gbọ̀n mẹ́sàn-án ọdún ọgọ́rùn ọdún méje ti rí kọjá o ṣùgbọ́n nù bàtà wà inú ìgbà tó lóun láyé bọ́ ti di ògùn tó lójú àwọn táwọn wáyé lọ lónìí kékeré nínú ìgbà tí ó lò gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ nìyà lábẹ́ẹ̀lẹ̀ nù sáré kékeré nínú ìgbà tí ó lò ńgbà bá dìde kó lábẹ́ẹ̀lẹ̀ tí ó jẹ́ gbà gbére ìmọ̀ lálùjẹ́ náà kọ́ ló ń jẹ́ tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ àbíkọ́ jẹ́ nu ná wàlíyá dùbìlà kọ́ ló ń kọ́ sọ à torí òfin ọlọ́run ló ní ọlọ́run tó níye ni ó dìtámì ibi tá a lò sí àsìkò tá a lò ìgbà tí ó kú ò lára wa tó pé ìgbà tí ó da wa tí ó fẹ̀mí sí ala àfẹ́ kan mọ́ o àwa kọ́ lọ sọ fún pé ṣèmi léèyàn ṣèmi lábẹ̀mí mọ̀jẹ̀ ń kú jọba dáyé àwa kọ́ lọ sọ o ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ tó fẹ̀mí sí ala tó ní kó gbòdè ibi tó gbòdè yìí o òun náà ló ní lílo rẹ̀ gbígbà rẹ̀ nígbàkigbà tó wọ́n fẹ́ gbà òun ló ní o ọwọ́ ẹ̀ lọ́wọ́ à níbẹ̀rẹ̀ nínú sọ́ọ̀tù tọ́wọ́bà tí sísọ àkẹsà alukur'anul karim àyà ọgọ́rùn-ún ó lé mọ́kànlá Quran chapter nine verse verse one hundred and eleven nígbà tó lọ́n tọ́lá ẹ̀gá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àti dúkìá tá a àti nílò rẹ̀ fóun ọlọ́ọba onínàlá sọ̀rọ̀ mínàlmùmínà anfusahum wàmúwàlà ń bẹ ànàlá hùmùjánná òun rọ̀ ọba òun ọ̀ra ẹ̀mí wa àti dúkìá wa lọ́wọ́ wa ìsárọ̀ lólò ìpàsípàrọ̀ nu ń gba ẹ̀mí yín ń gba dúkìá yín bí a ń nà lọ́hùn jàǹnà ń wàá fi àlùjànnà pààrọ̀ rẹ̀ fún yín ibo la fẹ́ lò sí ọ̀rọ̀ àsọ nínú àyà náà ní kìí sáyà mí àyà tó gùn ni mo kàn fi àwọn àyà ẹ̀ ṣe ìbẹ̀rẹ̀ pé kí n fi sọ fún wa pé ẹni tó dá wa tó dé èmi fún wa tó dára fún wa òun ló ní. òun ló lè gbà nígbàkigbà tó bá fẹ́ gbà àti ibi tó bá ti fẹ́ gbà àtàsìkò tó bá fẹ́ gbà sí òun ló ní èmi kọ́ ni mo ní tèmi ìwọ kọ́ ló ní tiẹ̀ náà ẹni tó ní òun ń sọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀ mọ́ ẹ̀mí ìyẹn ni kakọ́ ọlọ́run tọ́lá rẹ̀ ga ọjà àmà nínú alukur'anu karim nínú àwọn sóra tó pọ̀ nínú kuran ní ti máa ń sọ ọ̀rọ̀ yẹ pé tásìkò tó ń bulẹ̀ fún abató kò sí nǹkan kan tí ó dìlé wa tí ó lọ wa lára nílé ayé tá a fi lo àsìkò díẹ̀ kọjá àgbà tó ń búlẹ̀ fún wa kò sì sí nǹkan kan tígbà tó ń búlẹ̀ fún ọ̀bà tí ì tó tó lè mú a kúrò lórí ilé ayé máa bọ̀ lálùkè yá mà lẹ́yìn pásìkò tó ń búlẹ̀ fún àwọn tó ọlọ́run sọ bẹ́ẹ̀ púpọ̀ nínú alukur'anul karim ìkànnì àwọn suwaru tó ti sọ onísọ́tù Yunus wa tí ì ṣe súra kẹwàá alukur'anul karim àyà ìkọkàndínláàdọ́ta rẹ̀ lukule ummatin ajal ìdájẹ́ ajaluhum láyé sàkìdínà sá àtàwọn láyé sàkìdínmọ́n lukule ummatin ajal gbogbo àlè ń mọ̀ kọ̀ọ̀kan lónígbàtà àbúlẹ̀ fún tí lò. sí tí wọ́n kọ sẹ́yìn dákun ẹ̀ mójútó yóò máa dojú tí yàn pé kí gbogbo ẹ̀yin olóyè ńlá ńlá wọ̀nyí jókòó ti nǹkan kọ́ máa fèjì máa ń lọ́wọ́ báyìí ah, yóò fẹ́ gbé ń kú ní àfa nìyẹn o kọ́ ló mọ̀ jẹ́ kó láfa o. gbogbo ẹnì kọ̀ọ̀kan àlùmọ́ kọ̀ọ̀kan lórí bàtà àti bùlẹ̀ fún un tí bàtà àbúlẹ̀ fún mìíràn bá ti tó èyí ó kú òní ayé tá a wáyé láyé sàkèrè náà sáà àtàn wọ́n láyé sàkèrè mọ́ni èyí tó lè lọ́ọ̀yàn lára fún àsìkò tìǹtìǹ kan sí lẹ́yìn ìgbà tó bá bulẹ̀ fún yàrá ọlọ́ọ̀ni òsì nǹkan kẹta sì lè mú yàn kúrò láyé kásìkò tá a bulẹ̀ fún tó tó ọlọ́ọ̀ni òsì. ìyá ọmọ tèmi àtẹ̀yìn lákèésí pé ọwọ́ ọlọ́run la wà yẹnyẹn òun ló ní wá tán yẹnyẹn ìfẹ́ rẹ̀ ní ká ẹ̀mí àtara wa ṣe o ká mọ̀ sí ní tí wọ́n fẹ́ ẹ̀mí tábà kí n máa sọ̀rọ̀ lórí ẹ̀ ń kesi rẹ̀ sínú tíra kan tí yóò wúlò púpọ̀ fún àwọn nǹkan tá a bá fẹ́ mọ̀ nípa ẹ̀mí ẹ jẹ́ n sọ tíra méjì tí yóò wúlò púpọ̀ fún tá a bá fẹ́ mọ̀ nípa ẹ̀mí tọ́wọ́ ọ̀tá fẹ́ sọ yìí àsìkò tí mo ní kéré pọ̀ ọ̀rọ̀ wákàtí kan àtìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yóò pọ̀ nbẹ́ńlẹ̀ yìí yóò fi léyìn aago mẹ́rin lọ́yẹ̀ kí wàá sọ bẹ̀rẹ̀ aago mọ́kànlá kọjá la tó bẹ̀rẹ̀ wákàtí kan ti short ní àsìkò tẹ̀ ká lò ó lé díẹ̀ so yóò máa fẹ́ ti ntaasọ̀ ni tíra ti ń jẹ́ ìdásásù làhàfàn mímọ sọ́yìn di ṣèitán Ibn Qayyim al-Jawziyya kọ́nà bá fọmọ kẹwọn tíra yẹn láti page one rẹ̀ dé last page rẹ̀ láti ojú orí kẹ́ni dé síbi tó parí sí eré tí mbẹ́mbẹ́ lé ní ẹgbẹ̀rún ó lé ìgbà ìwé ó lé ní one thousand two hundred pages mẹ́nu tí a tún dárúkọ ọ̀hún láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ kò sí nǹkan kan bẹ̀ tó kọjá ọ̀rọ̀ ẹ̀mí wa yìí àti ipa tí èsù ń kó lórí wa láti jèrè wa ká jẹ́ ọmọ náà ká jẹ́ ntọ́lọ́ ọmọ bínú sí kọ́lọ̀ ńlá wa ń bẹ̀ dípò ká jẹ́ olólùfẹ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run tó jẹ́ màlúù jẹ́ náà àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti darí ọmọ èèyàn sọ́nà ibi tọ́lọ̀ ọ̀fẹ́ yìí téèyàn ó fi dẹni àbámọ̀ gbére lálùkẹ́ àmà òun ọkọ̀ tí a ìlú lórí láti ewé kìnìdé wò parí rẹ̀ gbogbo tí mo bẹ̀rù wúlò fọmọ ẹ̀dẹ́ ènìyàn tíra àtàáfà rẹ̀ nínú majmu'u fatawa Sheikh Ahmad bin Taymiyyah rahimahullah ta'ala volume ten rẹ̀ mujaladul ashir al-mujaladul ashir volume ten òun ni tó ní ilmu suluk sùlùkù bẹ́ẹ̀ kì í sojú ọ̀nà tilé ayé mọ̀nsálà kàtọ́rí ìkọ̀n yẹtàlùmùsù fi ẹ̀lìmọ̀n kì í ṣe sùlùkù ti eléyìí sùlùkù ẹni tó fẹ́ bọ́lọ̀ ń pàdé eré nǹkan wo ni ó ṣe tí èyí bọ́lọ̀ ń pàdé eré òun ni sùlùkù ti bẹ́ẹ̀ bí ẹ̀lìmọ̀ sùlùkù. mùtáládù yẹn vọ́ọ̀lù yẹn nù fàtàwá inú tẹ́níyà nù vọ́ọ̀lù tì í tí kò sí fọlù nǹkan tó já sádànù fẹ́ńbà ní farabalẹ̀ tí ì kọ̀rọ̀ tó ní ẹ̀rí pẹ̀lú alikitabu wa sunna kò sí mùjáládù kanu mọ̀jú fata ibùn tẹ̀mí àtọ̀já sádànù ẹ̀ńbà ní farabalẹ̀ tó nífẹ̀ẹ́ sí alikitabu wa sunna ju ọ̀rọ̀ ìranù lọ kò sí ẹ̀mú bẹ̀ tí sọ́nà ṣùgbọ́n mùjáládù tá a sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ volunteer yìí ó ní ìbátan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí púpọ̀ iṣẹ́ àṣelà iṣẹ́ tí èèyàn ṣe ti fi parẹ́ ní tá a ṣe tá a fi rí yọ́nú Ọlọ́run tá a fi rí kẹrẹ láyé àti lálùkẹ́ mọ́ tá a fi lálùjẹ́ náà wọ̀ àwọn ọ̀nà tẹ kátọ̀ táwọn aṣíwájú tọ̀ òun náà sọ síbẹ̀ àwọn àbùkátà sàmùtà méjèèjì bí yẹn láǹfààní àti rí wọn méjèèjì ní bẹ̀rẹ̀ ọjà owó àtìrà ni máa ń ro àwọn èèyàn lójú ọtí àwọn èèyàn lọ́rùn láti ra ń ṣètò lówó ńlá ọtí àwọn èèyàn lọ́rùn láti mọ̀ra káàdì glo mtn lójoojúmọ́ ìtìsọ̀ láti lójoojúmọ́ sọ̀rọ̀ kọ̀ọ̀tàn lọ́rùn láti mú twenty thousand naira lọ sí ṣọ́ọ̀bù ń tẹ́ra kọ́ tẹ́ra mọ̀jú fàtà ibùnà tẹ́míyà ọ̀nbẹ lọ́jà àbámí between twenty and twenty five thousand one thirty ọba tí wọ́n sí ṣùgbọ́n kọ́ táwọn yẹn lọ́nà láti kó wúrú àrú yẹn richard card ní glo mtn visa nta nífẹ̀ẹ́ sí ntọ́ba ntọ́ba ntọ́ba ntọ́ba wọn ni ní pọ̀lọ́lá ẹni ntọ́ba wọn ni ní pọ̀lọ́lá ẹni ẹ̀lú ẹ̀lú làwọn yẹn fẹ́ràn ju ọlọ́run wípé àbí òsàn wípé lọ ọlọ́run sànú wa yóò jẹ́ àyípadà síbi ọlọ́run fẹ́ òjíṣẹ́ ń fẹ́ sallallahu alayhi wa sallam kásáfàní pẹ̀lú àwọn tírà wọ̀nyí àtàwọn tírà míì tó díìlì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí nítorí pé àsìkò tá a ní ọlẹ́nu àlà ọlẹ́nu àlà kí ló dé tẹ́bílì aláwa pé a ẹ̀sẹ̀ àwọn alásìkò ẹ̀yẹ èèyàn mi inú àwọn nǹkan tá a gbọdọ̀ lu ẹ̀mí sí òun ni ká ní ìtìkọ́ọ̀dù tó jẹ́ ti ṣírìkì a gbọdọ̀ lu ẹ̀mí síbi ìgbàgbọ́ nínú òdòdó pọ̀ mọ́lọ́run ẹ̀yìn tí nǹkan mi bá ń bẹ nù báyà rẹ̀ ìlọ́lọ́run ládàáni abọ́ni apani ajíni olóore gbére tíṣà àlùjẹ́ náà àtìyọ́nù àti kẹrin bẹ́ẹ̀ oníyàlọ́dọ̀ fáwọn aláìgbọràn alimọ̀ntàkìmọ̀ tí ìjà aláìgbọràn níyà táyé àti nínú sáré àti gbangba lọ́kẹ́yàmà àti nínú náà jahannama ẹ̀ ń bá ní ìtìkọ́ọ̀dù míì tọ́ba aládìí ọkàn míì sẹ́lò míì yàtọ̀ sọ́lọ́hún lórí àwọn nǹkan díẹ̀ tí mo mẹ́nu báyà àtàwọn tó tó jù lọ àtàwọn tó tó dàbí rẹ̀ òun tó ń ṣe ayé lò yọ ọ́ bọ́lọ́ ń pàdé lẹ́yìn tọ́lọ́ ọmọ bínú sí ni ẹnikẹ́ni nínú owó ọ̀gbọ́dọ̀ gba ẹ̀mí wa láyè kó pè á lọ síbi ìdorodópọ̀ mọ́ lọ́hùn àbí ìṣekèfèrí àìmoore sọ́lọ́hùn ká má fi ẹ̀mí wa lẹ̀ kó pè á lọ síbi ìdorodópọ̀ mọ́ lọ́hùn àti ìṣàìmoore sọ́lọ́hùn ti ṣe kófù. ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ gba ẹ̀mí ẹ̀ láyè kó pè á lọ síbi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ̀ ń ẹ̀gá náà sọ̀lẹ̀ lórí pé èèwọ̀ ni ká má dédìí rẹ̀ ká má fi ẹ̀mí lẹ̀ fún ká gbàfà fún kó a darí wa lọ síbi ká máa yáwó èlé ká má gbẹ ẹ̀mí láàyè kó darí wa lọ síbi ká máa gbowó àbọ̀tẹ́lẹ̀ ká má gbẹ ẹ̀mí láàyè lọ síbi ká máa ṣe jàǹbá lẹ́nu iṣẹ́ wa fáwọn èèyàn tí wọ́n wá bùkátà sí wa níbi iṣẹ́ ká má gbẹ ẹ̀mí láàyè láti darí wa lọ síbi àbòsí ṣíṣe nílé àbí níta lẹ́nu iṣẹ́ àbí lójú ọ̀nà ká má gbẹ̀mí láàyè rẹ̀ ká má gbẹ̀mí wa láàyè bó ti wọ́n mọ́ kọ́pẹ̀ wá kọ́ darí wa lọ ìmọ̀ abọ́ ọmọ ọlọ́mọ sùn ìmọ̀ abọ́ bí olóbìnrin lò pọ̀ gbẹ̀mí láyè rárá ká nífẹ̀ẹ́ sí ká kọ́yàwó máa bọ́nu ilé ẹni pè ní olóore owúlò ọjọ́ ẹ̀sìn ju máa ṣe ṣìnà lọ ká gbẹ̀mí láyè kó pè á lọ ọkọ̀ ọmọ abọ́robì ọmọ abóra ká sí àwọ̀ tọ́lọ́run a gbúwálé ká mọ́ gbẹ̀mí láyè kó pé alọ́ síbi pé a fẹ́ yàwó padà sí pupa òyìnbó òkun ara ẹ̀ lọ́dà dúdú kó inú di dúdú bí wa yọnu sí bọ́lọ̀ ń ṣe dán ọ tiẹ̀ ń gba lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì mọ̀ ibi tó da yín sí àti ibi tí tẹ́ ẹ wà ọmọ ń tọ́jú ẹyin láwọ̀ kó tó dá wa síbẹ̀ mọ yí àwọ̀ rẹ padà sáwọ̀ míì mọ lu ọ̀sẹ̀ tí ó yá ọ̀ padà mọ sọ pé ìwé òbóra ọyún láti kọsẹ̀ tó ń lò ní ní tó ń skin rẹ kí ló ń lu ọ̀sẹ̀ yẹn sí ọ̀sẹ̀ àbùsọ̀sọ̀ ń bẹ lọ́jà tẹ̀tùmùsọ̀ ń bẹ lọ́jà lux ń bẹ lọ́jà eh, àwọn aṣọ oníyàrá ń bẹ lọ́jà premier soap ń bẹ lọ́jà èwo ló ń lọ lu ọṣẹ tí ó máa mú àwọ̀ rẹ̀ pupa sí sí ọ̀sáfẹ́ jẹun sí àdé ọ̀pàdé ẹ̀ lójú ọ̀rẹ́ tí ò rí bẹ́ẹ̀ màmá tọ́lọ́ lé mi àkànkẹ́ ni àkànkẹ́ níjọ́ la di pupa ẹ má fi ẹ̀mí lẹ́ẹ̀kọ́ darí lọ síbi ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ ayé ká má gbẹ ẹ̀mí wa láyè kó pè wá lọ síbi pé ká máa mú ẹ̀sìn mi mọ́ Islam máa lọ àgbàrá máa lọ orí òkè àgbàlá orí òkè àtàwọn àyè míì ilé ọ̀sà pé bàbá ń wọ́ ọmọ kẹfẹ́rí àfi wọ́ ọmọ ń bàbá bímọ tara fi màlẹ́ tọ́ ọ̀rọ̀ kẹfẹ́rí lẹ́yìn òní kì í sọ̀rọ̀ Islam kì í sọ̀rọ̀ mùsùlùmí ẹ má gbẹ̀mí láyè ẹ má gbẹ mí láàyè ká sọ fún yàn pé kéèyàn gbé ọmọ láǹgídì pọ̀n kó bá lè rọmọ bí láyé àbí kó gbé ìgbálẹ̀ pọ̀n kó lè bímọ láyé àbí ké sẹ́ẹ̀tì kata gbọ́nu Ramadan tí mo sọ nu tafsir etí mi mi gbọ́ njẹ́ ọmọ gbọ́ náà mo sì sọ pé kí wọ́n wọ́n wọ́n òun tọ́ ọ̀rọ̀ akọ adìẹ kan abo adìẹ kan yóò àgbẹ̀ pọ̀n lẹ́yìn tó bá hàn áyà kan sí la tán wà wá àlìdí wà wà ládà wọ́n hàn sára àwọn adìẹ méjèèjì obìnrin wa gbé pan yóò àgbé jáde ńlẹ síjọ síta gbangba kọ́mọ̀tì ju pàmò yẹn wọn adìẹ lẹ́yìn o yóò lọ tọ́ba darí adìẹ tọ́ba ké lẹ́yìn rẹ̀ yóò lóyún ru ọmọ pápá kọ́ lọ́ba ké akọ ọmọ ni ó fi oyún náà bì pápá bo lọ́ba ké abo ni ó fi oyún náà bì tí méjèèjì bá ké ìbejì ni ó bì tọkùnrin tóbi ni ó bì ọ̀rọ̀ àwọn afa ẹlẹ́bọ̀ àwọn kèfèrí ilẹ̀ Yorùbá ni o ẹ má fi ẹ̀mí lẹ̀ kó pè á lọ síbi ntọ́nà ọ̀fẹ́ ẹ má gbà fún o ẹ bẹ jẹ ṣètọ́nù ọ̀jẹ̀ gaba ìstáhódà lè ṣètọ́nù fa ansam dik